burúkú tó bí ẹ ṣé kò mọ̀ pé mo flash ẹ àbí kò rí kò rí flash ẹ mi flash ẹ àbí kò mọ̀ pé mo flash àbí. ṣé o ṣe mọ́nítọ̀ mi kiri kí ló dé gan-an. èmi mọ́nítọ̀ life tiẹ̀ èmi mọ́nítọ̀ life tiẹ̀ kò complain jẹ́kẹ́ mi sọ kí n kọ fún ẹ tí èmi ò bá fẹ́ ìwọ mi ti rí hundred yẹ wọ one million one thousand ẹ kò tó bẹ́ẹ̀ ibo sá lọ tí èmi ò bá fẹ́ ìwọ mi rí bàbá ńlá bàbá ńlá bàbá ńlá ìyá ńlá ìyá ìyá bàbá bàbá bàbá kan sí yàrá ìyá ẹni pọ̀jù ilé tó lè fẹ́ kó kan gbogbo àgbáyé all over the world gbogbo ilé ayé yìí pátápátá all over the world gbogbo àgbáyé ní ìríbi tó fẹ́ lọ tó fẹ́ lọ sí London máa ṣàkẹ́ ọ̀fẹ́ lọ amẹ́ríkà máa ṣàkẹ́ Italy wo ọlọ́run tó bá wù ẹ́ kó lọ sí Afghanistan sixteen wà látara máa ṣàkẹ́ èmi lọ́fẹ́ bí ládì wo ọlọ́run kò lè jagun bí ládì tó rí yẹn tó lórí òun wà ń tó jagun kò lè jagun tó mi lọ́fẹ́. kí ló ṣe é. tí mo mo ti mọ̀ ẹ́ rí náà kí ló ń tó ṣe mọ́nítọ̀ kìkìrì ṣì. ṣó fẹ́ pa mí ni ó fẹ́ tó bá fẹ́ pa mí pa mí pa mí sìn. mi ò ní pa ẹ o tèmi àti ẹ lámájọ lo láì wa gbó tútù mi ti rí olórí púpọ̀ tó tó fẹ́ fẹ́. ok fine mo ní pé mi ò ṣe mọ́ it is over jẹ́ ká parí ẹ̀ sórí ìta mẹ́fà yìí mi ò ṣe mọ́ kí ló dé. ìwọ ṣe má àwọn wo ta ló gbójúlé náà ṣé nítorí nítorí Mr. Ayan mosquito tó tó fi ṣe wèrè fẹ́mi lélẹ́yìí ṣé ẹ tó fẹ́ fẹ́ tó fẹ́ fi replace èmi lélẹ́yìí tó bá tẹ̀ wá fẹ́ fẹ́yàn jọ torí tọ́lọ́ tí ẹ fẹ́yàn ti máa rí tó yẹ pé tí bá ń bá àṣọ nǹkan máa ṣe kí ni nǹkan tí bá ń bá àṣọ nǹkan máa ṣe kí ni nǹkan máa jump tí bá ń bá àṣọ nǹkan máa jump olóńkọ́ pìtì mi pẹ̀lú eléyìí. ṣé olórí burúkú tó gbé kiri ni wọ́n pè lọ́kọ ṣẹlẹ̀ tó dàbí àwọn àwọn ẹ tó dàbí àwọn àfin tó dàbí ẹmọ abóòdì tó ń wò ni. wọ́ọ̀chì ẹnu ẹ̀ ṣọṣọ́ wa ẹnu ẹ̀ fẹ́mi wọ́ọ̀chì ẹnu wọ́ọ̀chì ẹnu ẹ̀. fẹ́lẹ̀ kí wàá gbé kílẹ̀ jù. wọ́n gbé yàrá mi wá pẹ́ ẹ̀rọ gbogbo àwọn sọ̀gbọ́n gbogbo ẹ̀ wọ́n gbé yàrá òkúta mi. mo dáná èmi o tóbi pa ní sèkú o lọ́wọ́ bá o ròyìn mi fún o ìlú òròyìn tèmi fún ṣe o ròyìn tèmi fún o wọn náà o ròyìn tèmi fún wọn lọ́wọ́ bá gbọ́ tó bá kí kọ̀ọ̀kan lọ́wọ́ bó ṣe wà ní o o sọ fún kótó òsì. oníkúlábàyọ̀ náà oníkúlábàyọ̀ náà. sórí àwọn burú tó ṣeré omi fi sọ pé bóyá o jábúrò mi o máa gbà wọ́n máa gbà orí ẹja àrùn mò ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ tí mo ní kò sọ̀kọ̀ láyé tí mo ní kò sọ̀kọ̀ láyé. èmi ni wọ́n lòun fún fún ọ̀kẹ́rẹ́. jọ èmi ló ń lo ọ̀kẹ́rẹ́ fún. ẹni tí òmùgbà tí wọ́n ń dá mi kò lè pa mí náà. kò lè pa ẹ́ ok èmi òmùgbà tí wọ́n dá ẹ but èmi á pa ẹ̀ máa pa bọ́ọ̀bù sí ẹ̀. kò jọ wo ọlọ́wọ́ bá ah! wọ́n máa pa ẹ̀ máa pa bọ́ọ̀bù sí ẹ̀ ọ̀ sọ fún ibi ọ̀sán bẹ́ẹ̀ mi ṣe jẹ́ àbí ọ̀dà ok ok ok náà ọ̀ya mọ́tò tèmi tí mo rà fún ẹ tí mi gbé fún ẹ mo fẹ́ gbà find that gbé mọ́tò yẹn wá bẹ́ẹ̀ lé o sọ pé o ò ní ìdẹ kí ló tún wá fẹ́ kí n ṣe. mi ìgbàǹgbà yẹn nìyẹn o mi ìgbà ní ìgbà yẹn ni mo ní mi rẹ láti gbà mo ti ń sìn ti ṣe wá yìí mi fẹ́ gbà. wọ́n gbà nílé. wọ́n kàn bí yàrá ya eré kó lè má pè fún mi wàá wá fún mi mọ́tò yẹn bí báyìí if not o kú omi. wọ́n gbà nílé láàárọ̀ la. èmi ha kí ni mo fẹ́ fi wé ha alamu èmi èmi kí ni mo kí ni fi mi ṣẹlẹ̀ o fẹ́ lákúnjẹ tó lẹ̀rẹ̀ kó bá lélẹ̀ yìí o. èmi ni wọ́n sọ fún mi máa fẹ́ tó tèmi jáde. ok mi wo mi bẹ láwùjẹ. ok máa ń tọ́wọ́ láàárọ̀. ṣé mi láwùjẹ èmi ò sáwìlẹ̀ ò tó pariwo. mọ́tò tẹ́mi fọwọ́ tẹ̀mí ra. ok ok ok ok mọ́tò ẹ̀ láàárọ̀ la seven o'clock máa gbé mọ́tò ẹ̀ wá bẹ́ẹ̀ láàárọ̀. tí mi bá gba mọ́tò yẹn bí àpò pa mi lánàá. ṣé kí mọ́tò yẹn máa bẹ̀. kí ló fẹ́ ṣe kí ló fẹ́ ṣe sí mọ́tò yìí lọ́sọ̀. kí ló ń ṣe òṣèré. kí ló ń ṣe Má ṣe mo ti kọ́kọ́ má ṣe mo ti kọ́kọ́ má ṣe mo ti kọ́kọ́. Kí ló ṣẹlẹ̀ náà? Àbúrò mi kúkú rẹ̀. Kí ló ṣẹlẹ̀ náà? Ìyá tó ṣeré bọ́sí ní mọ́tò. Bọ́sí ní bọ́sí ní mọ́tò ẹ̀kọ́ wa mọ́tò fún mi. Kí ló ṣẹlẹ̀? Sọ́dọ̀ bọ́sí ní mọ́tò ẹ̀kọ́ wa mọ́tò fún mi ẹfẹ fún wa ẹfẹ fún wa bi kí ló sọ. ọ̀yá wúlò ní everybody. ọ̀yá ọ̀yá ọ̀yá lọ. Mapa, mapa, ọlọ́wọ́. Vamos derramar! látàárọ̀. kí ló fẹ́ fàyà? obìnrin eh, ló ń jọun mo fẹ́ sọ̀rọ̀ kan fún ẹ sọ nǹkan tí mi fò ní pé Bánjí lọ́ọ̀bẹ gan. Hmm. <laughs> love mm. Panji, love me àbò ń disgrace mi kiri ó mọ̀ pé ọkùnrin tó bá rí lè lọ́ọ̀vù èèyàn ó máa máa ṣe ṣóṣòṣòṣòṣò kiri tó máa ṣó movement girlfriend ẹ̀ Banji monitor life mi negatively ni ó ń disgrace mi kiri. ìwọ sọ fún mi pé irú èèyàn bẹ́ẹ̀ ni lọ́ọ̀fù mi ṣé lọ́ọ̀fù ló ń pè yẹn sọ fún mi. What is your own definition about this love tó sọ. So? ṣe rí báyìí. o lè sọ love tí mò ń wò yìí. ó máa ń endure ni ó máa ń gba gbogbo nǹkan mọ́ra ni sí i tí ó bá jẹ́ wípé Banji rí nǹkan kan nínú ayé mi tí ò like ọ tí mò ń ṣe Banji kan ni equally call me kó bá mi sọ̀rọ̀ màá dẹ̀ fi wà náà sílẹ̀ instead of kó máa disgrace mi kiri ìyẹn ni kọ́kọ́ o ṣòro tí Banji bá ń sọ̀rọ̀ nígbà míì ó máa ń sọ̀rọ̀ bí ẹni tó wà fetish bí ẹni tí ó ní kọ̀kọ́ bí oògùn tó gbójúlé. ṣo fẹ́ sọ pé èèyàn ni wo last time ló sọ pé kọ́lápọ̀ máa kú ọ̀rẹ́ two weeks later two weeks later kọ́lápọ̀ máa kú. ṣọwárí Bánjí tí wọ́n ń la ẹnu mọ́ yìí kò tí ì ẹ́ bá sí nǹkan kan tó special láàrin mi àti ẹbí lọ́kọláya ṣùgbọ́n pé Banji ò tí ì ever ṣe mí láṣọ wò rí bí obìnrin anytime tí nǹkan bẹ́ẹ̀ yẹn ò bá dẹ̀ tún wáyé. a create ìjà fúnra rẹ̀ ọmọ kéèyàn má rí nǹkan kan tó ń bi nínú kókò create ìbínú ó dẹ̀ máa jà bí èèyàn táyé ń ṣe. orí wo ní bí mo ṣe dàgbà tó yìí kí n má lè ní good relationship tọkàn mi máa balẹ̀ nínú ẹ̀. Ah, bébí ìbú I think I'm backing out. I am fed up. ṣùgbọ́n níbí báyìí lọ́lọ́run ràn mí lọ́wọ́ in a relationship mi àti Banji is so me? Ah. Me understand rẹ̀ mi ṣe orí ọ̀rọ̀ Banji ó kò lè jẹ́ ìyàlẹ̀ lásán ni ọ̀rọ̀ ẹnu lásán ni it's just an empty threat and then sórí ikú kọ́lápọ̀ yẹn àmúwọ́ ọlọ́run ni. ìrírí ayé tí ẹ rí yẹn kò lè tì ní títí kó sì ní pa. sórí gbogbo wàhálà ọ̀rọ̀ ìlú ìlú ìlú ìlú ìlú. iṣẹ́ tí Raji Fashola àti Saraki ń ṣe kì í ṣe báwọn nìkan náà ni o other states náà other states of the federation náà tí wọ́n ń gbìyànjú wà eh, but eh, tí gbogbo wọn náà bá ṣe tó bá emulate àwọn èèyàn wọ̀nyí tó emulate Raji Fashola Bukola Saraki táwọn yòókù náà bá ṣe ìjọba wọn at least basic things làwọn làwọn tálíkà náà béèrè fún ọ̀nà tó dá iléèwé fáwọn ọmọ wọn iná all those things ẹ̀tọ́ tálíkà náà ni láti ní táwọn yòókù náà bá tó bá ṣe bí Fáṣọlá àti Sàràkí olóyè orílẹ̀-èdè àtúndájú báyìí. èméjì ẹ̀ sórí tá a bá fẹ́ sọ òótọ́ rò sórí Kọ́lá um, Sàràkí ti wá nílọrin Ọlọ́run fi kẹ́ àwọn state wọn because iṣẹ́ wọn à ń rí visible changes tí wọ́n ń impact sound state wọn. Ọlọ́run bí mi ṣẹ̀ṣẹ̀ ń dùn sí gbọ́kàn mi balẹ̀ ni pé a sì ti ní president lọ́la nínú àwọn Yorùbá. tọkọjú òṣùwọ̀n bẹ́ẹ̀ ni jim tèmi ní pé bóyá nígbà tá a bá wọn ìfún mi ìfẹ́ kó pé ọkàn jẹ́ pé gbogbo wọn náà wọ́n máa ń ṣètànú ara wọn ni wọ́n ní fẹ́ kó lọ pa òfin ìjọ òun ló kéde ìjọ ló bẹ̀rẹ̀ ìjọ ló bẹ̀rẹ̀ kí ní kọ̀ọ̀kan bẹ́ẹ̀ wọ́n mọ̀ ẹ́dẹ̀ tó ti mọ̀ yìí tó bá débẹ̀ báńdù nàìjíríà pẹ̀lú òun ọba á fọ ẹ́ ẹ̀. ṣé ti fi yá gidi ó máa ń jí oh my god ó lágidi mo fíìmù ọmọ kan kan náà ọmọ kéèké tó máa ń ṣe fíìmù ẹ̀ nìyó náà is um is is intelligent onílàkàyè mo fíìmù bọ̀bọ̀ yẹn ó pe táìtù ẹ̀ ní agídí wọ́n á rí i pé agídí reason fi máa ń ṣe àti kókó máa ń yẹ kán ṣe ó but ọlábànjí làlà ó lágídí ah ìwọ̀n náà lágídí máa ń mọ̀ ìwọ̀n lágídí máa ń mọ̀ ó anybody torí ẹnì pọ̀jù tí wọ́n bá ti pọ̀ nílé kò kí take shit torí pé kò ń fẹ́ kán yàn jẹ wọ́n máa ń gbé lágídí kí n tó lágídí máa ń tó bá ń rẹ́bi jẹ́ tí mi sọ̀rọ̀ tó bá ń rẹ́bi jẹ́ tí mi sọ̀rọ̀ tó bá dìgbà tí mo wá sọ̀rọ̀ yẹn complain mo lágídí bàtú wá sọ fún mi gbogbo ilé tó ti gbọ́dọ̀ jẹ́ pé mi sọ fún mi ilé tó jẹ́ pé mi mọ̀ jẹ́ bíbẹ̀ lọ́jọ́ kan lè jẹ́ pé tí mo bá jẹ àárín mo lè bá wọn fà á débi pé èmi wọn á fẹ́ lè tàbí lẹ́bi padà pé ó ti pọ̀ jù that is it that's me lọ́nà ẹ̀bọ̀ tó kó bó ṣe ṣe bá mi bá kó tó gbé délẹ̀ báyìí I just talk with everything ah. about how to pose me. <laughs> ṣé tí ajá bá ń ṣe wípé ní bojú náà ni tó bá ń ṣe agídí bí èdè wa ni ìwà nínú ẹ̀ bọ̀lẹ̀. <laughs> ìlú ẹ̀ bá ti gọ̀. <laughs> ọlọ́jà ṣàkóso kẹrìbá kí o. ká ní mo tó fẹ́ máa sìn tí mo fẹ́ máa sìn èṣù ni àti mo fẹ́ máa sìn ìṣàkóso àbí mo fẹ́ máa bọ̀ sùn ó yẹ kó lè jẹ́ ìlú. sọ́kọ̀ kan bẹ́ẹ̀ kò sí kọ̀ ọ̀rọ̀ kan náà kọ́ náà. ẹ wá wo ipò tí mo wá lọ́tẹ̀ máa gba gbogbo òbí kìtìrì ó ti jẹ́ mi lówó tó pọ̀ five point seven million naira ló jẹ mí sí. èmi ló ń fi máa fún ẹ ní three point five million naira káàṣì halẹ̀ mọ́ ó máa tiẹ̀ lówó lójú ara rẹ̀ bí dájú ní sọ fún ìwọ̀n fún ọ next available flight máa bá lọ sílẹ̀ èyí ìtajà fún ọmọ gbogbo ẹ̀ lóye. ìjọ́nà òwe ni òwe lè ṣe olè ṣe bẹ́ẹ̀ mọ̀ á bí wà gidi mi tó sọ ẹ̀ máa gbé jáde. ẹ̀ bá dẹ̀ bóyá ẹ̀ bá dẹ̀ nù. <laughs> níwájú bàbá bẹ́ẹ̀ òde ń lọ bàbá tá a wà lọ́dọ̀ yẹn ògùn ṣe tó kàn lè máa máa wà ní àwọn níwájú wọn náà mo sọ pé bí godfather mi náà ṣe jẹ́ pẹ́ tó ṣe báyìí ọ̀rọ̀ gbèsè ayé ẹ̀ náà ṣàlàyé fún ẹ̀ ó dìde ó bínú. Bánjí ṣé o ti ṣe tọ́ tó fẹ́ lọlé àbí kí n já ilé kó gbé káàbù wálé. Abdullahi mi láìkí gbogbo ìbọn náà wo nǹkan tó ń sọ jẹ́ ká padà sínú ilé lọ́dọ̀ bàbá. padà lọ ṣe kí ni mi ò lè ever padà lọ sọ́dọ̀ bàbá yẹn for God's sake nítorí pé o jẹ́ ọ̀rẹ́ mi ni mo ṣe gbà láti tẹ̀lé wa in the first place muslim ni mí náà ó wá ń jẹ́ kí kọ́ máa sọ kátikàti kótókótó fún mi mo kí tí wọn bá gbọ́ àdúbí nǹkan kí nǹkan náà máa rí sí yàn. nǹkan kí nǹkan òṣìwò náà ń rí sí ẹ wọ́n sọ ta láìfẹ́ fún ẹ. láìfẹ́ òun náà sọ fún mi whatever problem ti máa ní gbèsè ayé mi àmúwá ọlọ́run ni. àmúwá ọlọ́run kan àmúwá ọlọ́run kan pẹ́ẹ́ kí n tó tọrọ fún ọ àbújá òsínlọ́rùn ọ̀pẹ ṣì ọmọbìnrin ń kú wọn lórí àfi kọ́ lọ bá yà rẹ kó o ṣèwádìí bó o ṣe wálé ayé nítòsẹ̀lẹ̀ kó o béèrè lọ́ọ̀yẹ kó ṣàlàyé fún ọ ni. Abdullahi Abdullahi Abdullahi. à ń torí àjà àjà àjà níta níjà lẹ́kùnlé o. ẹ wo ìdájọ́ ìjọ tó ìjọba. ó dàkún bó filẹ̀ filẹ̀ pọn lọ tiẹ̀. ṣé o kún náírà bẹ̀tẹ̀ bẹ́ẹ̀ tẹ̀ àárọ̀ ìgbò wa kí ló mí pẹ̀lú báwo mo ṣe wá lọ kí ló mí pẹ̀lú pé báwo mo ṣe wá lọ rí kí ló mí pẹ̀lú pé mo kó lè sọ fún ẹ available flight tí mo rí ni mo tẹ̀lé wá lọ rí excuse me what unranked nonsense Banji Banji ma Banji listen listen listen Banji sori irú kan tó ṣe ìwọ possible kó ya èmi àti ẹ muslim ni mi mo ti kọ́kọ́ sọ fún ẹ pé mi lè lọ́rù bẹ́ẹ̀ ó dẹ̀ mú mi lọ́wájú bàbá yẹn Banji Banji wọ náà gbọ́ra ìlà gbọ́ nǹkan tó ń sọ mo gba wájú bàbá yẹn bẹ́ẹ̀ ó dẹ̀ ń sọ ọ̀rọ̀ yẹn fún mi bàbá yẹn ń sọ ọ̀rọ̀ trash yẹn fún mi gbọ́ náà kémi lọ bí ìyá mi léèrè reason táwọn obìnrin ṣe ń kú mọ́ mi lórí ṣé nǹkan tó ń sọ ni pé ìyá mi ló ń ṣe ní àbí kí ló ń sọ mo ń sọ fún ọ̀pá mi wọ ọlọ́ọ̀ni bàbá yẹn tún bá mi jiyàn bẹ́ẹ̀ àná gbàgbé ṣé tó ń sọjọ́ àmọ́ sọ fún ẹ tẹ́lẹ̀ yeah I'm a Muslim yeah mi lè compromise ẹ̀sìn mi náà ẹ tó bá wù ẹ èmi ṣáà ti wà ń lọ ti wà ń lọ ẹ mo wà ń lọ ok ok ẹ ti gbọ́ mo then then listen torí wọn náà sọ pé máa ń kírun máa ever bá mi sọ orúkọ bẹ́ẹ̀ mọ́ àbí kò ti advice mi lórí orúkọ bẹ́ẹ̀ tó bá fẹ́ ká ṣì máa jọ rẹ̀ máa ever bá mi sọ mọ́. can't cope anymore. irú ìfẹ́ wo lè yí o. mo mọ̀ pé inú ọ̀rọ̀ kò ṣe bóyá ó máa ń wù mí kí n máa ṣe ìfẹ́ tí ó ní ìfaradà. mo lọ́ọ̀bẹ ni. ìfẹ́ pa mí kú ìfẹ́ oníjàgídíjàgan. mi ì kí ló sọ́ọ̀sì. sórí ọ̀gbúrú sóòṣèré. jàgbà you don't have to talk like that now. you're a guy now. obìnrin lélẹ́ ìnà òun bẹ́ẹ̀ ṣe ń pariwo ìmọ̀ ẹ̀kọ́ máa ní orí fífọ́. ó ṣe déyàn bíi di abi èmi láyé mi tí mo kàwé mo wẹ́ lọ fi lọ tó lọ ní wọ́ ìwọ níwájú tèmi mo fi kọ́ fọ́tẹ́lù ọlọ́sẹ̀ ní èèyàn ó ń jẹ́ bí òrìjìnà àwọn ọ̀nà tó bá ìbàdàn kárí àìnílò tòwó ti dé èmi àbí ha ha. ti ọ̀pọ̀ ní ọ̀pọ̀ dẹ̀. I'm sorry um, I think uh, mo fẹ́ mu drink so if I get red wine and sovereign, drink mo like a mix ẹ̀ eh, ṣe ti yẹ. do that. That's why. Suicide yọ! Àbúrò olórí kú Sori ṣé mi lè ní ìgbòho gbígbèrè wá ní wá sí tó sọ̀rọ̀ lé lórí? ilé tó ń wò ní kàtú lè ló bẹ́ẹ̀ wá èmi àbí ló bẹ́ẹ̀ ló burúkú wá yá wá wọ ọdún ọgbọ́n bá gbọ́ wá ní tẹ̀tẹ̀. ẹ dúró dúró dúró kí ni problem ẹ gan-an ẹ kí ni problem ẹ láti ìjọ ọjọ́ ìjọ ìjọ ẹ tó ti fi mí sílẹ̀ tó ti lọ tó ti bọ́ ara lọ orí gọ́ọ̀dù ẹ̀ síbi tó wọ̀ lọ this is the only person tí mo fojú jọ gbẹ̀ngà nìkan ló ti ń dúró sí mi for the past six months ọmọkùnrin ti wà pẹ̀lú mi tó ti ń keep company mi ó wá fẹ́ kí n sọ pé torí pé ó délé mi mi ò mọ̀ rí mọ́ ìyẹn ò lè possible náà kò lè possible yo hello ojú ọ̀rọ̀ bá gbọ́ ṣé ọ̀rọ̀ tó fi dá dúró tó máa yà olódó tí ẹ̀ àbí mi sì lé mo rìn lọ mo ṣe gbà mo ṣàwàdì òun àdàdúró tó lù wá tó dúró tí ẹ̀ ah olówó rà ṣìkẹ́mi olóńtà yìí ah o máa regret bó ṣe wà yẹ mo sọ fún ẹ mo kọ́ fáwọn ẹ kò sí ní babaláwo tó lè wò kò sí oníwòsàn pọ́ pátọ̀ tó bá tẹ́lẹ̀ torí apá tí ìmọ̀ ìgbà lọ pé orí ẹ̀jẹ̀ ìdọ̀tọ̀ bá lọ gbóni wọlé orí ẹ̀jẹ̀ ni orí ẹ̀ máa fọ́ká ọ̀dọ́ wọn bá ó máa kú ni bó ṣe wà yẹ yes ṣọfẹ́ bọ́ ó máa kú ni ọ̀dọ́ wọn bá ó máa kú ni. Ah, ìwọ ọmọkùnrin ìwọ ọmọkùnrin ò tún ti tẹ ṣó fẹ́ báyé mi jẹ ṣó fẹ́ bá tèmi jẹ ló tún ti lè lè máa kú pọ́njú títí lílé máa kú. bẹ́ẹ̀ ni ẹ̀dá kẹjà. iṣẹ́ mi ni wọ́n sọ fún pé máa kú. torí pé o dẹ̀ ń try láti sọ pé ká lọ by the way of ó ti yẹ o dẹ̀ fẹ́ máa ṣú ara ẹ̀ so rò pé Simpson Street lọ bẹ́ẹ̀ mi sí ni èmi ni wọ́n sọ pé máa kú. Ah, èmi ò ní kú kò sí kan tó máa ṣe mí ilé ọgbà òyìnbá ló ṣe bí ara gbà ilé ẹ̀kọ́ àkọ́kọ́ tó ní fọkànbalẹ̀ takútẹ̀jẹ̀ báyìí lọ́mọdé tó kó lálẹ́ lálẹ́ bọ̀ a èmi òjọba ìlóró lọ́múgi òjọba ìlóró tọ̀ múlẹ̀ ó ti gbàgbé ni ẹ ìgbé òwe kó pàdé aláàánú ajẹ́rẹ́ òjèrè ilé ọgbà òyìnbá ló ṣe bí ara gbà èmi ni wọ́n bá sọ̀rọ̀ dúdúdúdúdú mista bíkì èmi ló ń lọ ń káàsì fún mi èmi ẹbí àti báwo lè sa ìwọ ló ń lo dákúrò fún mi ó ń lo àbíjà ó ń lo àbújú mi ó ń lo àbá nílé olùdélé oṣù lọ́nà olùdọ́nà ẹ̀yin ìyá mi oṣù amẹ́ríkà ẹ̀yin ìyá mi o ẹ̀yà pápí ní ẹ̀yà mẹ̀sẹ̀ wí ni òjò ni wọ́n bá bù díẹ̀ ó ti dé báyìí lẹ́nu lẹ́nu lẹ́nu ẹ̀rọ ọ̀run ló gbé lẹ́nu ti gbé pé fúnra ṣùgbọ́n fún yín ìwọ ẹ̀yin ìyá mi o ọ̀kùnrin bẹ́ẹ̀ ni ọ̀ọ̀lẹ̀ dọ́là àṣẹ ti gùn ẹ bí ó ti nínú ẹ̀ṣẹ̀ ẹ̀yìn ìyá mi ló ti nínú bẹ́ẹ̀ ni bí ó ti nínú <laughs> èmi lọ bá a lérí ọ̀ọ̀lẹ̀ dọ́là bẹ́ẹ̀ mo wí fún wọn kí ló gbọ́ bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kí ló kọ́ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ náà mo ní kí ló kọ́ bẹ̀rẹ̀ gbẹ̀ngà ló gbà ní. bẹ́ẹ̀ni wo láti òní lọ ìrẹ̀lẹ̀ ti bá ilé ajé ẹ̀ o ti tó sílẹ̀ báyìí tó ti tó lẹ́bi o jẹ́ kí n sọ kíkọ fún ẹ wà látà lásán òde láì làṣẹ làwà ogun gbọ́ sitin alukra tí o bá di oṣù kan láyè o sọ pé o máa ní ní. má wulẹ̀ ké mọ́. <laughs> ẹni agbóhùn ní dọ́là tí ń sọ báwo a ní dóṣù tí ń bọ̀ <laughs> ọ̀ọ́kù ni. Um. If you are them, know me well. Everybody make one of close to bias. Make you ask for luck to guy. Everybody, I'm physically fit. Physically, my guy, I swear, I'm the fit. My guy, give you some light up. Physically, my guy, I'm maybe professor. Ìránṣẹ́ ẹ̀kọ́. Ah, èmi ni lẹ́yìn. Èmi ni máa jí ló sọ̀rọ̀ èmi náà ni. Ó jẹ́ ti bá dá sí. Ó ti dá sí, ó ti rí mi o. Èmi ni o wà láyé o wà láàyè o. Mi ìlú o. Ọjọ́ ọjọ́ yẹn kò wà nínú èrò olóṣèlú wọn. Kí ni wọ́n sọ? sọ fún pé àwọn ìyá mi ò mọ̀ níka ẹ ẹ ọ̀pẹ̀lá tó lo dábúrò tó lo tó lo àdìgá fẹ́mi tó ń pọ̀fọ̀ tó ní ọ̀ lọ́dà ìwọ àná ò ṣe ní. ti kú ọ̀sẹ̀ méjì lè léyìn omi ti kú o. bẹ́ẹ̀ni ẹ dákẹ́ ọkọ̀ pariwo ọkọ̀ ń brag ń brag. <laughs> kí palẹ̀ rè kí palẹ̀ rè. àánú ẹ̀ ṣe mí sórí ikú ti gbàgbé ẹ tẹ́lẹ̀ béèrè lọ́wọ́ mi pé kí ni reason ikú ní tó ń jẹ lọ́wọ́ tẹ́lẹ̀ torí kára kì í jẹ méjìlá bá a làdé kò tí ì yẹ ìgbà tí wọ́n bá ti wá wá báyìí kò ti rán wa létí àwọn abẹ́ rán létí báyìí báyìí báyìí àwọn atọ́kùnrin báyìí báyìí báyìí báyìí báyìí sọ́ọ́ni wo òòrùn tó rọ̀ yìí ẹjọ máa wọ ni mr ikubanji orúkọ tó lù ẹ yẹ. báwo pé ìlà pé má wọlé cartoon má wọlé lẹ́yìn ìsọfún oṣù kan lè mi fún ẹ àbí wọ́n ti lọ ọ̀sẹ̀ méjì wo ọdún ọba gbọ́ tí wọ́n sẹ́ni kí tó kù tí yóò bá kú ọdún ọba gbọ́ kí n sòfò dànù. wo tí ọ̀sẹ̀ ní kí yẹn bá pé tí yóò bá kú kí yá lè fojú sunkún mi tí ọ̀sẹ̀ ní kí yẹn bá pé tí yóò bá kú tí mo bá rìn níbi jíjẹ́ ìdíkọ̀ kó parí tí yóò bá kú tí ọ̀sẹ̀ ní kí yẹn bá pé tí olùkọ́ ti gbé oṣù kan kéré nípa kí n sòfò ẹni wo mo mọ̀ ọ́ tiẹ̀ ti tiẹ̀ ti tàbí ọ̀rọ̀. jẹ́ kúndàlá mo ní kó lọ o ní jẹ́ o mo fa mo bá wa rí o bá wa rí ẹ báwo ni sí ìhùn báwo ni kí ni ìfọ́ ẹ báyìí. ọlábàjí àbí kí wọ́n ikú bá jí. wọn náà bá kú mi. sẹ́mi ọ̀tí lẹ́mi máa kú lọ́la ṣé mo kú ọ̀ kú lọ́la sọ fún wọn mi náà ẹ̀ ní náà ẹ̀. èmi ọlábàjí kàwé náà mo kàwé mo lè ṣe kí ni mo tún ní wèrè mo yín lọ́rùn gan ọlọ́run ọba mi yín lọ́rùn. Make many efforts to back the city right at the point bá bí oṣù kẹfà kú tó bá dà kó oṣù kẹfà tó bá kẹtọ bá kú pèmí lọ́ba lè tó bá kú oṣù kẹfà tó bá kú pèmí lọ́ba lè èmi èmi kàwé mi kàwé oníwèrè olórí burúkú oníwèrè olórí burúkú mo sọ fún ẹ wo ìwọ sìkẹ́mi o máa tukú wo ìwọ olórí burúkú olórí burúkú ni ẹ ìwọ kò sí ilé olórí burúkú èmi èmi wọ sìkẹ́mi wàá tukú o òyìnbó àtukú o kẹ́ni oṣù máa tukú o àwọn olórí burúkú kò ní dà kò ní dà kò ní dà. Baby, ibo ló wá wà láti ẹ̀kan tí mo ti ń wá ẹ̀kẹ́? fẹ́ sùn. ẹlẹ́dàá mi ò. ṣe kẹ́mi mo fẹ́ kúrò ń lù in fact mi rò bóyá kúkúrò ń lù ni solution sí nǹkan tó wà nílẹ̀ yìí o. kí ni solution sí nǹkan tó wà nílẹ̀ kí ni solution pé Banji ń dààmú ilé ayé mi ó ń dààmú mi ó ń fìyà jẹ mí ó ń fún mi ní wàhálà kiri kí ni solution ta tún fẹ́ rí sí yẹn. sori nǹkan tẹ́mi kún àṣà ń gbé at least bí ọlọ́pàá náà ṣọlítàn sọ fún ọlọ́pàá wọ́n dẹ̀ máa bẹ arrest ẹ̀ wọ́n máa stop láti máa disturb ẹ̀ káàkiri àbí. olùkọ́ kí n pọ ọlọ́pàá kan bá mi arrest Banjirat mo ti pe ọlọ́pàá rí wọ́n ti bá mi arrest Banjirat kódà Banji tó make undertaking wípé òun ò ní hùwà pàlàpàlà mọ́ òun ò ní dààmú mi mọ́ òun ò ní fún mi wàhálà mọ́ ṣùgbọ́n. Banji stop ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n nǹkan tó ń ṣe ilé ayé ti tèmi ò stop ó continue láti máa gbòòrò sí mi. àwọn Yorùbá dẹ̀ sọ ó ní àjẹ́ tó ń pọ̀ mọ́ a kì í rẹ́jẹ̀ nínú rẹ̀ ní mi ò rí evidence to prove pé Banji really really ń ṣe nǹkan tó ń ṣe yìí mi ò ká mọ́ Banji lọ́wọ́. so aṣọ́bìnrin mo fi wò pé kí n tètè apá ẹsẹ̀ mi méjèèjì sọ̀rọ̀ kí n wá rìnkúnrín ẹsẹ̀ mi kí ayé mi lè lójútùú ẹ̀yin ọ̀rẹ́ mi ó ti sú mi hmm. ẹ ṣe ń wò mí yìí in fact èmi ló sú jù ní ayé yìí ayé mi kan ti sú mi ṣé orí mo sọpọ́ọ̀tì nǹkan tí Ṣìkẹ́mi sọ yìí ó ní láti kúrò nílùú mi torí pé tó bá kúrò nílùú tó lọ mi. á lè pick up á dẹ̀ start a new life àti wípé Bánjí tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí á lè jìnnà sí i kórúkọ ẹ̀ má bàa bàjẹ́. ló wà èmi ò fẹ́ mọ́ láyé mi olúwa rẹ̀ nílẹ̀kùn. ẹ ká sọ wọn. ẹ ọmọ ìyá mi kí ló fẹ́ kí n ṣe fún ẹ wọ nǹkan mo ń mo ń wá street kan ládùúgbò yìí ẹni ẹ ò fún ẹ ládírẹ́s mi. actually ẹ ó fún mi káàdó. ẹ ló sísá mi ẹ ń bèrè yan ni. ó fún mi káàdó ṣùgbọ́n mi ì lè sọ pé ibi báyìí ni mo fi káàdì ẹ̀ sí. mo wá ń try láti fọpọlọ gbé because mo ti dé àdúgbò yìí tẹ́lẹ̀ á dẹ̀ ti rẹ̀ o àbí. ti rẹ̀ ní ẹ̀ parọ́. báwo ẹ ẹ tí mọ bẹ ni tẹ bá ń lọ bì kan ẹ máa béèrè ọ̀nà kẹ tó máa bọ́ sí gbòòrò náà ẹ ti dé destination ṣé máa lọ bá abẹ́ ṣe máa gbá báyìí lọ. ọmọ bẹẹ tó ti jàmù. ilé tí ẹ gbọ́ àìwé owó gbọ́ ni yẹn. kí ló ṣe lè ṣe ní ilé rẹ kẹkẹ yìí. ẹ̀pẹ́ má máa ṣe yẹn o eré àwọn alẹ́ wa o. pọ́s ah, mi. jẹ́ kó mọ bẹ́ẹ̀. ó ah. oh, lórí burúkú aṣọ́kúnlẹ̀ ah, oh, tí idiot yẹn èyí ń béèrè ìrànlọ́wọ́ yín the next thing fún yín láti ṣe ni láti jí nǹkan ẹ̀ orí ẹ̀ dàrú ni orí ẹ̀ tó bá sọ̀rọ̀ tó bá fẹ́ tádùn pọ́n bá sọ̀rọ̀ máa ní kó tì yín mọ́ ní kó gbàgbé yín síbẹ̀ ah! ẹ yà wèrè ni ẹ má bà ẹ má bà lọ́rin jẹ́ fún wa ẹ gbogbo iṣẹ́ tí Bùkọ́lá Saraki ń ṣe à ń pèsè iṣẹ́ everything gbogbo nǹkan ìjọba ń ṣe wọ́n kọ́ ó ṣe job opportunity fún yín ẹ̀yin lọ ṣiṣẹ́. ó yẹ kó yé yín náà. àbórí ẹ̀ dàrú ni tí máa sọ̀rọ̀ tó bá fọ̀ máa fún ẹ. bẹ̀rẹ̀ má bínú bọ̀dá mi. ẹ dúró kí wọ́n kọ́ fún yín idiot ẹ má bàa dá àwọn innocent people lọ́nà mọ́. ẹkún ní ti yín wájú ah, ẹ̀yin ọmọ burúkú. ẹ wá gbà ọ. ah my brother o lẹ́nu gan o Ọlọ́run ah wọn ti rí ẹ gbà bẹ́ẹ̀. mo ní wọn náà lọ tó kọ dúró fún àwọn ọmọ tàbẹ yẹn mo ti dé street yìí rí ṣùgbọ́n ibi síbẹ̀ yẹn jẹ́ gangan mi tí rí lè lè figure out ibẹ̀. o ní àdírẹ́sì ibi tó ń lọ lọ́wọ́ ni. mo ń try láti call ẹni yẹn nọ́ọ̀bẹ̀ ò lọ. ṣé orí gbogbo àdúgbò tó ń wò yìí hmm. àwọn tó ń ní àwọn ilé yìí wọn kì í gbé bí o ìmí wà United States ẹlòmíì wà Canada nu wọn àwọn kì í gbélé torí ẹ̀ láyé ṣe gba ọmọ ta yẹn láti wá dúró síbi gbogbo àwọn ọmọ yẹn wọ́n máa ń rìn wá bí wá ṣiṣẹ́ burúkú ni o and you have to be careful. sori dúpẹ́ ọlọ́run pé pọ́ọ̀sẹ̀ náà yọ àwọn rapist máa ń dúró lọ́nà yìí ah. yes so níbo lo lè lọ sìn ó mẹ́ni kankan tó lè lọ bá. mi mi ni destination. oh and you must get out of here fast. tí ẹ ṣáà kó omi náà. fẹ́ mọ́ láyé mi olúwa rẹ̀ nílẹ̀kùn ṣùgbọ́n nínú ayé mi àbàwọn oṣù méje alámọ̀ tó mọ́ rí ẹ̀dá o Èdùmàrè bá mi mú kúrò torí mi ò fẹ́ mọ́ mi. wọlé náà kí ló ń ṣẹlẹ̀ lábẹ́tẹ̀ ìgbà ah, yẹn bá a dùn gbogbo joint mo ti wà á voice ẹ̀ sí mi rẹ́ wọn gbogbo gbogbo tá a ti máa ń ṣe fàájì lára lẹ́yìn mi rẹ́ gbogbo ẹ̀kọ́ ṣàdáni èmi gan kan wà ló lọ́wọ́ mi látara ọ̀nà kò sí yáwóyáwó. tí mo dé la máa péǹtì gbogbo táwọn red lane. Ah, ó bá dùn. akíndí ṣe oníṣẹ́ ṣìwò là ń gá ìsìn ṣe látàná mi rẹ́ nìkankan wọn kí ló ń ṣẹlẹ̀ náà ọmọ ìmáwá àwọn ọdún àti ń dalẹ̀ ní ẹ̀kẹ́. Ah, ọ̀gá rẹ̀ tí mo lè sọ pé. ẹ tí mo ṣe olórí ibà ẹ. kí ló wà kùn náà kí ló ṣẹlẹ̀ ń gá ìsìn. olórí oh. ìgboro ti dàrú o ibi tá a lọ lánàá ọ̀hún ò ti ẹ̀rọ gbọ́ rárá ìgbà tá a débẹ̀ tá a bẹ̀rẹ̀ operation ẹ believe pé máa kan gbá wa mú. àwọn fẹ́ sori burúkú ni. ìgbà tó gbá wa mú tán ó fẹ́ máa kó wa lọ sí àgọ́ ọlọ́pàá. ìyẹn ò possible ìyẹn ò possible. ìgbà tá a bẹ wàá fi wálẹ̀ olórí ó tún fún wa lówó ó wá advice wa o ó ní pé ká lọ wá ṣeéṣe pé iṣẹ́ bẹ́ẹ̀ lẹ̀ ó ní ká má ṣe gbogbo orúkọ báyìí mọ́ jaru ti decide pé wọn ò ṣiṣẹ́ yìí mọ́ in short kò lè déwájú wá sọ ní o ìgbà tí mo tún wá ń bọ̀ bọ̀ ò náà mo tún pàdé ẹ̀ mo gé fún wọn báyìí olórí wọn dísáì wọn làwọn tiẹ̀ ṣe mọ́ tiwọn ní pé mi kọ́ ọ̀rọ̀ gẹ́gẹ́ ló jẹ́ kí wọ́n á sọ fún yín ìgboro ti dàrú o olórí mo ti yọ ọwọ́ mi. bàbá dọ́gbọ̀n ọdún á pé tá a bá dọ́gbọ̀n oṣù á kò. ẹ̀yin guys sir alhaji ẹ̀yin guys ṣùgbọ́n ṣùgbọ́n lórí. máa dọ́gbọ̀n ẹja bá ara sòtọ́ ọ̀rọ̀ kí ló ṣì tá ń bá kiri gan-an tábà rẹ ni báwa wí ẹjá bára wa wí. kí láàrin gan nínú iṣẹ́ òṣì tá à ń ṣe ọ inú mi dùn pé ẹnu ẹ̀yìn tẹ wà lẹ́yìn mi ló ti ń jábọ̀ náà ẹ sọ fún mi fóònù tá a bá mú tó le jù láyé tó jẹ́ president ló ní kó jẹ́ one million ni wọ́n ra fóònù yẹn tó bá máa rà pátápátá lọ wà ten thousand fifteen thousand ní last price tá n gbà á dẹ̀ máa fi ṣe kíni àwọn àfijẹjẹkújẹ mọ̀mọ́kú mọ̀ lórí burúkú kiri ṣé tá a bá lọ má rí òṣì náà ṣé dáwọn máa ṣe nìyẹn ẹ jẹ́ ká stop kìíní now láti èní lọ ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹ jọ̀ọ́ ẹnikẹ́ni tó bá tún lóun fẹ́ continue láti máa pick pocket or your phone go count me out of this mess tí anything bá ṣẹlẹ̀ tó bá lóun mọ̀ mi àti ìyá àti bàbá ẹ̀wọ̀n ní jèrè yẹn ah, èmi dẹ̀ ń sọ fún yín sìn tí n bá ti ń dìde báyìí islam tó lógun gbéjọba lẹ̀ mi ò ṣe mọ́ ẹ wá bàbá yín tó máa máa bàbá olè tẹ máa máa wá kó irinṣẹ́ bá tó máa máa kó kòkó àgbébọn àṣìkan kí ni problem wa gan ẹ wo ẹ wo yá àwọn pípù yẹn ni o èmi bí ẹnìkan gbogbo ohun tó bá gbà lájọ máa fún gbàtí bá ń lọ sí ẹnu ọ̀nà council everyday tí mo gbọ́n fáìlì mi pẹ̀pẹ̀pẹ̀ ẹ wo fíkánsì wa ń gbòòrò ẹ̀jẹ̀ kárìn ká nọ ọ̀sẹ̀ jáde ẹ kọ lẹ́tà wọ́n á gbà wá ẹ wo àmọ́ mi ò ṣe mọ́ tó bá ń mú ẹ olórí láti ènì lọ mo ti fi sílẹ̀ mo padà sí skul nìyẹn o mo lọ nìyẹn. ìwọ lè dílé mú. àbòbí ah, òde sà. ayé ti sọ fún mi. àìfìyẹ́lẹ̀ sà ẹ kàn rí sóbà ẹ̀ tó tẹ̀lé yín. má tẹ̀lé mi ọbẹ̀ ni wá jẹ́ ká gbìyà láti bí. orí burúkú lẹ̀ ń fún bára yín má tẹ̀lé mi mọ́. ẹ kàn jẹ́ kí n tẹ̀lé yín. wá tẹ̀lé ẹ mo ní kó wá tẹ̀lé mi mọ́. mi níbi tí mo lè lọ mi máa bá mi àti ìyá mi mi fẹ́ níbo dìrí. Ah, ó sì máa padà gbẹ̀bọ̀n. ara ah, sa wọ́n dẹ̀ máa pa ẹ́ ní. ẹ jẹ́ kí n tẹ̀lé yín mi má ẹ níbi ẹ̀. òkè má tẹ̀lé mi tó bá dẹ̀ tẹ̀lé mi ẹni tí ló lè ṣẹlẹ̀ má tẹ̀lé mi bàbá ẹ̀ jẹ́kẹ̀mí bàbá ẹ̀ ọ̀nà lè tèmi ni ọ̀nà lè tiẹ̀ ni. òkè mi ní fóònù àbáyé lọ́wọ́ mọ́. tá a bá tó pàdé lọ́jọ́ iwájú màmá rẹ̀. aláàjì. ṣó sọ fún mi ìjẹta pé one fifty thousand ni. orin ó ti láti one fifty thousand sí two hundred thousand. ah obìnrin àtowó ó kì í máa fún three hundred. ẹ ẹ ẹ ìfẹ́ gbọ́ pé ó tún kù yẹ kọ́ mọ́ o. bá ṣe ní lóore kí wọn máa dúpẹ́ bọ́ọ̀dì sẹ́mi ní wòye mi ní wòwọ́ ẹ̀ máa ṣe dúpẹ́. ṣe ń sìn. no no no no no no ìwọ náà ló máa sọ wípé tí ìyá bá ṣe ní ká ẹ̀ ká má ṣe irú nǹkan tó jọmọ́ báyìí. ìyá òótọ́ ni òótọ́ ni ó yẹ kí n dúró kí n ṣe nìkan ìnà nǹkan tọ́lọ́ ń fẹ́ nìyẹn bọ̀ torí tẹ náà mo ṣe mo rò bóyá mo ti ń hàn pààyàn sọ́mọ́tò. <laughs> Uncle Abdullahi. Mm, how are you? Tolani. Ah, <laughs> sure. How are you? You're looking good. Thanks. Oh, you look bad now. You too. How are you? How's it going? ah, you're not looking bad dude. Thank you. Orawo Tolani Larry. Mm-hmm. No. I'm sorry. Pedro. Shay èèyàn kọ́ lè sọ fún mi nǹkan tó ń ṣẹlẹ̀ ń bí báyìí bẹ́ẹ̀ni kò ṣe jẹnu ọkọ mi tó excuse me. Tolani what's her problem she's my sister and you know it. Tolani kí ni problem ẹ ìwọ ni God láti sọ fún mi pé kí ni problem mi stop that shit ṣé nǹkan kí n ṣe pé nǹkan kan ṣe é ṣá ìwọ sọ fún mi pé kí ni problem mi lẹ́nu tiẹ̀ don't bàbá ni you are I'm not shouting. You are shouting. I'm not shouting. You are shouting. Mm-hmm. I'm not shouting. Excuse me. Let me stop. Sister on bed. Excuse me. No. You're shouting. I'm not shouting. You are shouting. I'm not. And don't ever come to my house again. Mo ń fẹ́yàn, mo ń purọ́ fún mi pàbúrò ẹ̀. Ẹ̀yin ò ní Tolani. Do you ever Tolani me again? Tolani, it hasn't got to this. Kotile. Oh God. Abdul, I mean, ṣé ẹ̀yin méjèèjì ti ní misunderstanding tẹ́lẹ̀ oh, God. Mo ti wá dá wàhálà sílẹ̀ ǹsìn. I'm really feeling bad. Ọkọ̀ Abdul. ẹ̀yin ní five minutes two minutes. ṣé mo ti kọ́ sí wàhálà ní báyìí sí i? ọkọ Abdullahi. olúwa o. ṣe kúrò lọ́dọ̀ mi nísìnyí mo ní kí n sáré máa lé ẹ̀bọ̀ wálé nítorí pé mo fi pé mo ti ṣẹ̀ ọ́. so kì í ṣe pé mo ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ kankan torí torí bọ̀bọ̀ ẹ̀ ló ṣe ṣe nǹkan tó ṣe sí mi yẹn. oh god why. so kò ṣe pé mo ṣe ẹlẹ́sẹ̀ bó ṣe pariwo tó lẹ́ẹ̀kan ẹ̀ so ọ̀rọ̀ ọ̀rọ̀ ọmọ tó bá mi lé mi yẹn ó kàn fi ó kàn fi kẹ́wọ́ ni. what have I done wrong why. no kí ló fẹ́ kí n ṣe sọ fún mi kí ló fẹ́ kí n tún ṣe mi ò lè continue irú relationship tèmi àti ẹjọ́ ń ṣe yẹn. Ah! mi ò lè ṣe ọlọ́run ò ní jẹ́ kí n rírú ẹ̀. sọ fún mi tí ò bá jẹ́ nítorí obìnrin torí kí tí wàá ni. èmi ò máa ń kó dominate pẹ̀lú mi o wá sọ fún mi ní o kó ẹsẹ̀ lẹ́sẹ̀ o kárí gidi borí bíi ti fáànù yìí bò ń bá mi sọ̀rọ̀ pé torí obìnrin. no no why tó jẹ́ pé after tó gbóná mi ò ṣe pick correct. no excuse me. Oh, ṣe jẹ́ pé ìgbà to gba owó tán ló tó ṣe nǹkan tó ṣe yẹn. ṣé torí owó tí mò ń fẹ́ ló ṣe ń fẹ́ mi ni. dóò hmm, kì í ṣe torí owó. ṣé o fẹ́ gbọ́ àwọn obìnrin tó ti fẹ́ previously tó fi kú mọ́ ẹ lórí. wọ́n ní kó lọ bèrè lọ́wọ́ ìyá tó bí ẹ. Tọ́lání. What? Ta ló sọ lóko bẹ́ẹ̀ fún ẹ? No, mi ò tẹ̀fẹ́ mọ̀. Wọ́n lọ bèrè lọ́wọ́ ọ̀rẹ́ ẹ̀ Bánjí ẹjọ́ Excuse me. àmúbọ́ nínú ayé mi. káyé má sọ mí ní bọ́ọ̀lù òun àgbà ṣeré dàmí olúwa o. kí ni bá ṣe fún ẹ Tọ́lání. you know what so ó mú dáwọn lójú pé tí n bá ṣẹ̀ wàá sọ gbọ́dọ̀ sí mi náà. no no no no ṣé obìnrin kú mọ́ ọ lórí lóbìnrin kú mọ́ ẹ lórí náà. gọ́dọ̀ dúró dúró àwọn tó ń gbà lọ́wọ́ ẹ̀kọ́. ṣé owó yẹn ah, tó bá kẹ́ni tiẹ̀ ọlọ́run máa tẹ́ rock ṣé olówó tí mò ń bá lọ́wọ́ ẹ̀ ti ní ìkó fún ẹ̀yìn yóò mí ẹ̀ ọlọ́run so far I'm safe with you. kí ló dé tí ọmọbìnrin lè máa fi wo irú àti tọ́lá ní wọ́n sí àbújọ yìí Ah, Abdul, a complete gentleman. Ìwọ lọ́hùn. Tó bá ṣe wípé èmi ni mo ní ọkùnrin bíi ti Abdul Instead of banji tó ń sátẹ̀lé mi kiri, ṣé n bá máa dúpẹ́ fún Ọlọ́run? Oh. God God, but why? Why? Why am I being so, so soft? Ìwọ lọ́hùn. Mi ṣàlè máa ló máa sọ fọkùnrin pé pé mo fẹ́ fẹ́ ẹ́ but hmm, the battle, tún wò I think I'm in love. In short, I'm in, I'm in love. I'm in love with Abdul. Oh, shit. ta ni ẹ. ihe ewu ṣìkẹ́mi. ṣìkẹ́mi. máa wọlé bọ̀ ọmọ òtílẹ̀kùn. mi i'm scared. kí ló ń bẹ̀ lérò. bóyá ti bá lè jẹ́ kí n kàn máa you torí couch mi. wàá <laughs> ṣe wá sọrí couch mi kí ehm, actually mo ní light long. <laughs> oh my god But tó ní gbàdúrà kò tó sùn màá sì ń padà sí ara ẹ̀ sìn wàá gbàdúrà wàá dé sùn kò dé sí nǹkan okay. Come on. go see bàtà máa ṣe Ah, oh, my God. Ọkọ oh, tó wá take it easy. Ṣé o okay? Yeah, I'm okay. I'm sorry. Are you sure? Yeah. Are you okay? Màmá needs tó rí couch Couch? Màmá needs tó rí couch. Couch ma. máa ó máa jẹ́ kára ro um, mm, mm, mm. I'll be just fine. You'll be fine? Are you sure? Sure. Are you sure you'll be fine? Yes. Mm. Mm. Mm. Bọ́lá ni èmi ni mo ní kí ẹ̀gbọ́n ẹ̀ pè wá kò dẹ̀ ń ṣe torí nǹkan kan lórí ọ̀rọ̀ boy Abdullahi tó ń tẹ̀lé torí ẹ̀ mo ṣe ní kí ẹ̀gbọ́n ẹ̀ pè ẹ́ wá. ṣó ẹjọ́ mi ló kù tẹ́ ń fẹ́ máa rò kiri báyìí. ẹ dúró ṣé torí ẹ̀ lè ṣe wá sọ fún sísá mi. no no no I have my own life to live kí ló kọ́ yín kí ni tí. èwo ló kọ́ mi àbí kí ló kọ́ kí ló kọ́ yín bẹ́ẹ̀ nílé ayé. wọ́n ti mo bẹ́ẹ̀ sọ títí tó kọ̀ tó gbọ́. torí ẹ̀ lè ṣe wá sọ fún sísá mi. kí ló kọ́ yín bẹ́ẹ̀ nílé ayé mi. mo sọ fún mi. mo ní kí ló kọ́ yín bẹ́ẹ̀ mi. ṣé níwájú mi náà ló ti ń bú ẹgbẹ́ ẹ̀ báyìí kí ló ń ju ẹ lọ́wọ́ tó fi jó lẹ́nà mọ̀rọ́fà kí ló wà lára ọkùnrin tí ò pè sára yìí àbí ara ń sẹ̀ láìkẹ́ kí ló dé ẹ́ sọ o máa ń gbowó lọ́wọ́ ẹ̀ lọ fún boyfriend ah ó bẹ̀rù o obìnrin ni ẹ o náà máa bí tiẹ̀ náà ẹ má bínú àti kíkẹ́ ló ṣe mí gbọ́ wọn ò mọ nǹkan tó ṣe mí èmi ni mo mọ̀ ṣé Abdul tẹ̀rí yẹn mo nífẹ̀ẹ́ gan àmọ́. fojú sunkún mi. Ah. gbogbo obìnrin tí Abdul ti fẹ́ previously gbogbo wọn ló kú mọ́ lórí ìdí nìyí nígbà tí mi ò fẹ́ kú kò ah, ní kú lágbára náà ẹlẹ́dàá ìyá mi ò ní jẹ́ kó kú. ìmọ̀ nǹkan tí máa ṣe sísá mi mo ṣe ń gbàdúrà mo ń wá nǹkan tí mo lè ṣe ni ni mo ṣe wò pé aláti ṣe mi ló máa máa ti ṣe ara ẹ̀. tó bá wàá jẹ bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí wúwo lóòótọ́ bẹ́ẹ̀ tó kún òkè ń hóruru káwàá rí gbogbo ọ̀nà tá a bá máa gbọ́rọ̀ ìgbà ọlọ́run máa kọ́ wa. sísá mi ọlọ́run máa kọ́ wa lóòótọ́ ṣùgbọ́n òun gangan ni kẹ́ bá sọ̀rọ̀ kó yẹ gbowó lọ́wọ́ ẹ̀ fún ọkùnrin mi o tó bá nílò kó máa wá bá mi máa fún mi owó. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. kó yóò fún ọmọ mi dákun ọmọ ìlú wo ọmọ ilé ni mí ọmọ ìlú wa yín ni ọ. bẹ́ẹ̀ sá. agboolé abọ́gi ni mí ọmọ ilé abọ́gi ni ọ. ni abọ́gi. awusu bi lai nínú ṣàìtàn rẹ ṣe káì ilé abọ́gi. Eh, eh, actually mami ọmọ ilé abọ́gi lọ ṣùgbọ́n mùsùlùmí ni torí àjọsọ ọ̀rọ̀ tó wà láàrin mi àti ẹ̀ náà ni pé ó máa ma kírun kódà ó ti ń kírun báyìí mùsùlùmí lòun kì í ṣe lóṣà. Eh, kódà ta ni bàbá rẹ̀ ń lé abọ́gi. olùwùn ìfàtúndé ni sá. awusu bi lai nínú ṣàìtàn rẹ jim. ọ̀dà. Hey ẹnlẹ́ ọmọ mi dákun fún mi ní ìṣẹ́jú péréṣe díẹ̀ ó rí yàrá àlejò ń bẹ̀ wọ́n kọ́ ọwọ́ bẹ̀ odò rẹ̀ wọ́n fẹ́ bá bùláì ní gbólóhùn. Hmm, hmm, ó dáa bẹ́ẹ̀ lẹ́wọ̀n. lẹ́wọ̀n. ọ̀rọ̀ ìfọ̀lẹ́. àwọn sọ̀rọ̀ ìlànà wo Abdullahi ó ti rí ìyàwó fẹ́ o ò ní fẹ́ ọmọ yìí o kì í ṣojú mi báyìí ni ó ṣe fẹ́ kì í ṣe ìyàwó ẹ. kí ló dé tí mi ò lè fẹ́. aló ò lè fẹ́ sẹ́. kí ni nǹkan tó fà á tí mi ṣe lè fẹ́. Abdullahi o ò lè fẹ́. kí ló dé tí mi lè fẹ́. ìdí tó o fi lè fẹ́ ọmọbìnrin yìí ó yé mi ó sì yé ìyá rẹ. àbí o. ń hmm. sọ ìtàn tó gbọ́ rí lónìí fún ọ. nígbà kan rí ọmọkùnrin kan ń bẹ ńgbà náà wọ́n wá fẹ́ ọmọbìnrin kan nílé wa ah! nígbà tá a sì rí pé ọkùnrin tó fẹ́ fẹ́ nídìílé abọ́gi yìí ẹlẹ́sìn pọ́nbélé ni ẹ sì kírun ẹ sì ń gbà àwẹ̀ ẹ tó wá ń yọ sàkà rẹ̀ lójú méjèèjì àmọ́ lọ́sàn-án kan òru kan ni wọ́n bá mú ọ lọ bí oró wọn níbi tí wọ́n ti ń bọ òòṣà wọn etí wo ní bá wọn bọ̀ àwa wò pé àwo ò lè gbà ọ̀rọ̀ yìí wá di ìjà tó jẹ́ pọ́ba àlúdásí. Si àtijọba ìdí ọ̀rọ̀ yìí la wà àfààfààfààfà Abdullahi. wo bí nǹkan tí bàbá rẹ bá ń sọ ò bá yí ọ dáadáa sórí ọmọbìnrin tí wọ́n fẹ́ nínú ilé tiwa ń bì ọ̀sán kan òru kan ni wọ́n fi ọmọ ìbọ òòṣà wọn wọ́n ní nítorí pé lọ yọjú wòrò ọ̀rọ̀ yìí di wàhálà ó di sọ àtayànyàn débi pé gbogbo aráàlú pátápátá ló dá sí ọba dá sí ìjọba dá sí àtìgbà náà láti gégùn pé nínú ilé tiwa ń bí o kò sí ọmọ wa kan tí ó fẹ́ wọn nídìílé abọ́gi kí kálukú máa ṣe tiẹ̀ ni ó sì wà bẹ́ẹ̀ Abdullahi ò lè fẹ́ ọmọ yìí àwọn ọmọ ẹlẹ́sìn Islam wà ń gbòòrò dáadáa wáyàwó tiẹ̀ síwájú ò lè fẹ́ ṣé nígbà tí àwọn ọmọ ẹlẹ́sìn Islam ní òwò mi ṣé dandan ni ẹ wo ẹ wo ẹ wo alájẹ yìí náà lè kọ́ mi kéwù nǹkan tẹ́lẹ̀ sọ ni pé níwọ̀n bàbá tí ọmọbìnrin bá ti gbà pé òun lè bá èèyàn ṣẹ̀sìn ó ti ní ẹ̀tọ́ àti fi ọmọkùnrin mùsùlùmí alájì nǹkan tẹ́ fi kọ́ mi nìyẹn kódà ẹni tí ò bá rí èèyàn dúró fún gẹ́gẹ́ bíi bíi bàbá ó ṣeé ṣe kéèyàn mú aṣíwájú ẹ̀sìn tàbí onídàájú ẹ̀sìn láti dúró fún gẹ́gẹ́ bí bàbá níwọ̀n bàbá tó bá ti gbà láti ṣe Islam ọmọbìnrin tèmi dẹ̀ wálé ó gbà láti ṣe Islam and and this is my life látijọ́ tí mo ti gbọ́njú mọ̀ yín tẹ bá wò dára mi ò gbóyin lẹ́nu rí mi ò sì jà yín rí but ẹ̀yin kọ́ lè fẹ́ bá mi gbáyé mi mo fẹ́ gbé e fúnra mi. nǹkan tó fi sọ náà ni pé ká fẹ́ mùsùlùmí and mùsùlùmí ni ẹni tó dẹ̀ wù mí nìyẹn astagfirullah alazim ẹ foríjì mi. ẹni tí màá fẹ́ nìyẹn Abdullahi. Àforíjì mi àbọ̀. Abdullahi. Assalamu alaikum. So gbé nǹkan jẹ fún ọ ni. Kò yé mi o. Abẹ́rẹ́ tí Abdullahi bínú kó wa jù. Kò ní ṣeé ṣe. Inṣàlá. Inṣàlá. Ẹ̀lẹ́. Ọ̀kàrẹ̀. Ọmọ apọ̀sìn orí ìrókò. Ọmọ aláwọ̀ dídí forí olè jí sáàrì ọmọ agbọ́dúndún ẹyẹ mọ̀ wálé àfìdárò ẹyẹ bọnu ọmọ akéré ẹyẹ àfìyókù sàmì ọ̀nà. ọ̀kàrè mo rí ọ fúlì àbí. bàbá mi ẹ máa pẹ́ fún wa ṣé ẹ rí ẹ̀yin náà lẹ ti máa sọ fún mi pé mo ti tójú mi pé kí n mú ọkọ wálé ẹ àsìkò tí wàá tó báyìí ọkọ mi àfẹ́sọ́nà mi lè òun náà ni mo ní kí n mú wa kí n wá rán kí n wá mọ ọmọ yẹn. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ agáre ọmọ ìlú wo ni wá. ọmọ olùwà ń bì náà nìyẹn sá. ọ̀kárì ọmọ nbí ọ̀dà ọ̀dà ní ilé wo ni tọ̀dọ̀ yín. lẹ́fà ńlá ni sá ilé àfa ńlá. Yes sir. ta ni bàbá rẹ ń bẹ. Eh, Alhaji Abubakar sir. Bakari gbẹ́yìí. kó sí ọ ìrọ́kọ. ìwọ gan ò tí ì ríyàwó tó fẹ́. ni n ò lè fi ọmọ mi fún wọn nílé àfa ńlá. bíi tèmi o ọmọ mi ò ní fẹ́ ọ. bàbá mi kí ló dé. gbẹnu rẹ sùn. n ò sì ní gbà kí ẹ fẹ́ ọmọ nílé yín láti kò ní ṣeé ìdí rèé nílé wa ní alọ́ọ̀lé àfa ńlá lọ fi ọmọ níbẹ̀ ní sùlọ́kà wọ́n jì fi fún wa àṣàn tó yẹ àṣàn bẹ̀ sọ̀ ìdílé wa ní ìhòòrò làwọn á ṣe olóró ní a ò sá wọn bí a mọ́ a sì lè sọnù bá a bá sì bímọ ó gbọ́dọ̀ forí sọ òòṣà eléyìí ti forí sọ kò sí ní tí ó ṣe bọ́ ti ń wo ń lọ àwa fi obìnrin yìí dé bóyá kíní tí wọ́n máa hàn tí wọ́n máa mú òun ló wù ú sí i lójú tóró bá sì jáde àlù gógó gbogbo òlú ó mọ̀ pa àfẹ́ ṣe nǹkan àsóbìnrin garu lẹ́kùn ni ohun orò tó gbọ́ láì àfi pò tó bóde lóró bá pa tí ẹ bá sàrífín sọ ṣe dáa ṣe àdíngbòrò pa ọmọ yìí wàhálà dé ó di tọba ó kúrò lọ́dọ̀ ọba ó di tìjọba wọn ń fọlọ́pàá mú àwọn ń tì àmọ́lé akóòdé kóòtù tọrọ ń pọ̀ nígbà àdóhùn bó o lórí orò ló pa èèṣẹ èèyàn àmọ́ alájẹkù orò kò ṣeé ṣe tọ́ ọba bó bá ṣe pé èèyàn ló bá pa ẹ̀pọ́ ń tọ̀ ń wá wọn ò rí i ṣáà lẹ́bi ni láti ìgbà yìí a ti pinnu pé ọmọ wa o kò ní fẹ́ yàwó ń bẹ̀ ọmọ wọn o kò ní fẹ́ aya lọ́dọ̀ tíya ọ̀yọ̀rọ̀kọ ọ ṣeun ọ̀rẹ́ wa mà lọ. bó o bá wá rí míì tó bá jẹ mágbo léyìí tí mo lè dànù sí i kí èso ọmọ tíya o olùṣèlú òǹfà ń gbọ́ bọ̀ sí i àmọ́ nìyí kò sí ọ̀rọ̀ bàbá mi mo gba gbogbo nǹkan tẹ̀ ń sọ látara àmọ́ nítorí ọlọ́run fi bẹ̀ yín ìgbà ayé tí ní gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ti ṣẹlẹ̀ ìgbà ayé tàwa méjèèjì rè àwọn ò sí ń nígbà tí gbogbo nǹkan yìí ń ṣẹlẹ̀ e, èmi àti arákùnrin yẹn ti nífẹ̀ẹ́ ara wa ju gbogbo ìtẹ̀ ń ròyìn lọ bàbá mi ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ wo ibo lẹ fẹ́ kí n tún ti bẹ̀rẹ̀ mi ò mi ò mi ò lè fẹ́ ẹ jẹ́ kí gbogbo àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ ńgbà yẹn jẹ́ kó dà fi sẹ́yìn ọkọ ti tèmi lélẹ̀ ẹ jẹ́ kí gbogbo ẹ̀ ẹ jẹ́ kí fẹ́ àti àṣepọ̀ kó wà láàrin wa ibo lẹ fẹ́ kí n tún ti bẹ̀rẹ̀. ìwọ lọ sọ fún mi pé àtó dà. ẹ máa fọwọ́ sí mi o. èmi ò fi sí ọ ò sì lè sí ìyẹ̀wò kí n tó fẹ́ ìyá rẹ̀ láti ń sọ̀rọ̀ a sì lè yí àṣà tá a bá ìfilélẹ̀ kò sí ẹni ó lè yí padà bọ́bá wa lọ́ọ́ ṣe ń tipa mo jà wọnú ọ̀rọ̀ ẹ̀ n ò sì ní í já máa lọ rẹ wa. bákan gbogbo ń délẹ̀ bẹ́ẹ̀ ṣíṣe ṣé wọn náà tún bínú la nísìn. bàbá mi máa fẹ́ kò dẹ̀ sí nǹkan tó máa ṣẹlẹ̀ sí mi nílùú yìí. sọ fẹ́ kọ́kọ́ òun parẹ́ lọ́nà. kódà máa fẹ́ bọ́ọ̀ bá palẹ̀ kọ́ kọ́ndé ẹ̀ ní délé. wọlé. ìkọ́tà ìṣe ìyá lẹ́yìn o ìkọ́tà ìṣe ìyá lẹ́yìn. ti lọ ti ń lọ bàbá mi. mo bá torí mi kóró gbẹ̀yìn pọ̀. ala ahuma sọlí wọ́sẹ̀lì muhala sẹ́yìdìnà muhammad wà bá àríkì ala muhammad wà ala àlèrè sọlí. ala ahuma sọlí wọ́sẹ̀lì muhala sẹ́yìdìnà bákàrí fátúndé ọ̀dọ̀ rẹ̀ mú wá wò kìlọ̀ fún ọmọ rẹ̀ má jẹ́ kí n já pẹ́tẹ́ sí ọmọ rẹ lọ́dọ̀ ọmọ mi mọ́ tí irú ẹ̀ bá tó wáyé ọkàn ìdí nínú yọ ó wá ṣeéṣe fún ọ tọmọ rí ò bá wù ọ ni ọ wá tó bá wá tí ò bá dòkú ọ ni mo kù díẹ̀. àwùsù bíi láì. Fatunde olórí láyà wàá bá mi nù ilé wa o tún wá ń yanu pàkàpàkà kí ló ní tó ṣe fún mi kí ló dé tí bẹ̀rù ọlọ́run ò sí fún yín báyẹn yín abọ́gí abọ́ òrìṣà yìí. ó gbogbo ọ̀fọ̀ tó ń pa mi ilé àfa ńlá àbí kò ní ń pe okọ lẹ́yìn má méjì lọ́rọ̀ ilé àfa ńlá ló wà yìí ẹ pera yín jọ tí lọmọ yọ ni gbogbo ọ̀fọ̀ tẹ kan bìlà kan bìlà ó mí. ìlànà ta ni mo ṣe

ó tó di pé ẹ admit mi náà ṣe kẹ́mi àbílà ìyàwó mi ní ṣe ara ẹ ti yá. ẹ ara ẹ ò tí yá but ara ẹ máa yá. Ah. dókítà ẹ tọ́jú wa dọ́tọ̀ síbẹ̀ ti ṣe she tested for tẹ́lẹ̀. ó tọ́ ni tẹ́sítì àṣẹ fún mi tẹ́lẹ̀ ọ̀rọ̀ bóyá ẹ̀yìn pẹ̀lú ìyàwó mi máa ní but fortunately ẹ wà HIV so nínú láti gba àwọn ọ̀dà pills náà láàrin méjèèjì ọ̀la notice pé bóyá ẹ̀yìn dehydration so ẹ jẹ́ yín gbígbẹ. dehydration graduation ẹ̀jẹ̀ máa ń bẹ. tí wọ́n gba blood sample láti rà ẹ má bọ̀ ẹ́ náà. Lọ́nà lọ́nà lọ́dún sílẹ̀ sílẹ̀ má jẹ́ kí ṣe kémi Hello. Bye. sílẹ̀ jẹ́ wá gbé. ee má sọ bẹ́ẹ̀ yẹn má sọ̀rọ̀ pé ká tẹsẹ̀ lé bọ́ náà ó ẹ wọ́n pé mi ní láìkúrú àwọn ọ̀rọ̀ yẹn ọkọ̀ dáhùn mọ́ nǹkan tó bá fẹ́ ká tẹsẹ̀ lé bọ́ yóò wá gbé wa lọ sílé lójú alájí àti màmí wá gbé mi àti ṣùkẹ́ ẹ máa dráìfù bó wá gbé òkú wa lọ. ilẹ̀ mọ́ ọ tí ọmọ ìgbẹ́ ikú bí èèyàn mẹ́sàn-án ni wọ́n parí lágbolé yìí. àwùsùn bí láàyè náà. tí wọ́n bá tó gbọ́ ọ̀fọ̀ kan pálẹ̀ lẹ́nu ẹ̀ ṣé ń tẹ́ fẹ́ ṣe nu bí ẹ bá ṣe báyìí ètè èèyàn dáadáa ó wá rí ọmọ ẹgbẹ́ ẹgbẹ́ wá dòyìn ní sẹ́yìn ló yẹ ẹgbẹ́ wá ẹ dáná wúrọ́ wò bá ṣe é gì ah, Fátúndé àbáríkọlá náà mahama kò sí nǹkan kan tí ó sàwọn ọmọ mi. ọfọ kan kan ò ràn mí kò sí ọfọ tó ọpa tó ràn mí ta ní jẹba ta lẹni tí jẹbẹ wo tí nǹkan bá ṣe tí mo bá gbọ́ tẹ́ ẹ bá tó pa ọ̀fọ̀ kan tí mo bá bá bàtẹ́ ẹ̀dí mi ní wọ́n pa èèyàn mẹ́ta. àwùsù bíi láì mí náà ṣàìtàn rẹ̀ eh. jí. kí ni ah, ṣe. kí ló dé ẹni. kí ló fà tó dé sí mi ta ni kó sí mi ah, kí ló gbójúlé kí ni adé gbójúlé kí ni ń gùn ọ́ ọbẹ̀ kú ni gbogbo nǹkan tó gbójúlé pátápátá gbogbo ẹ̀ yóò lò ní àlùbáríkọ̀ ikú kò kò sí kò sí ẹ̀wò. ààrẹ tẹ́jà kẹ́lá wọ́n ti tó nítorí wọn pa aláàjì ìsìn. aláàjì bá wọlé ìsìn báyìí náà ẹ̀yin ẹ̀wò ẹ̀yin ẹ̀wò ẹ̀ pariwo aláàjì táwọn bá ti ẹ̀ bínú ti bọ́ yẹ ká yìí ní sùúrù ni. ẹ Abdullahi ló wà lẹ́lẹ́ yìí ẹ̀yin ti ẹ̀ lè gbàgbọ́ kábùláì kùnà alájà ẹ̀ bá wọn sọ̀rọ̀ ẹ ìgbà táwọn bínú ẹ̀yin náà bẹ̀rẹ̀ sí ní bínú ẹ ṣe sùúrù alájẹ ṣe sùúrù ẹjọ́ tó ní tọ̀ lọ́hùn. ọ̀dà náà ẹ mo nígbà tí mo kó jẹ́ kí n máa gbé òun lọ sọ́dọ̀ bàbá tí wọ́n sọ̀rọ̀ fún mi bàbá yẹn máa sọ gbogbo problem ó ní irọ́ kí máa gbé òkò wá sílé àwọn mo ti gbé wá bíbá yìí sìn dáàdi ṣìkẹ́mídà tó ti wà bíbá yẹn wọ́n lè sí ní bínú ẹyẹ ti sùúrù àdúrà ìwà òkè ìwò náà ṣé fẹ́ dín kó kú ni. mo ní kú inṣàlá. ẹ ti sùúrù náà. bí òkú òun padà pa. Ah, ah, ẹ jáde ẹwẹ ẹjọ́ tuntun lọ́lọ́ ẹ ṣe sùúrù sùúrù ẹyin náà ẹjọ ẹ wo ká wá solution sí problem ẹjọ abdullahi náà ló fà níbi tí mo lọ lọ́dọ̀ bàbá tí mo lọ bàbá yẹn ti ṣàlàyé fún mi pé gbogbo ìṣòro ilé ayé ẹ pé nǹkan tó fà tí gbogbo ayé ẹ fi rí báyìí pé tá ti rí mọ́mí ẹ pé màmá tó pé gbogbo nǹkan ẹ ó máa lọ àwọn máa ṣe everything máa wà okay bó tí mo sọ fún kò gbọ́ ó ní ẹ láìláìláìlá àwùsùláì àwùsùláì àwùsùláì àwùsùláì kò dẹ̀ dẹ̀ àwùsùláì tó sọ yẹ kò ṣe pé kò sá àwùsùláì but at the same time e, èèyàn máa láwọn solution kọ̀ọ̀kan téèyàn máa lọ sọ̀fù ní àwọn kọ̀rọ̀ kan náà kò gbọ́. ìyá rẹ̀ bíi ti báwo. nǹkan tí bàbá yẹn sọ fún mi nìyẹn mo dẹ̀ sọ fún. Mami, bàbá yẹn sọ pé ẹ̀yin lè máa ṣàlàyé ẹ máa ṣàlàyé bíbí mi ọ̀dọ̀ bàbá mi wá mo dẹ̀ ní rọ́ọ̀lù pa. Abdullahi dákun tó lọ ní ẹjọ́ náà bíbí tí wọ́n bí ọ. Kò sí nǹkan tó le tàbí tó tí ò ṣe gbọ́ nínú bíbí rẹ̀ ṣe bí ọjọ́ náà lọ́rùn Abdullahi èmi kọ́ ni mo bí ọ bẹ́ẹ̀ ni iṣẹ́ mi nìyá ẹ sórí ìyá tó bí ẹ àti èmi obìnrin ọkọ kan náà ni wá àwa méjèèjì ò sọ̀rẹ́ àárọ̀ dálẹ́ rí òní ẹjọ́ ọ̀la àjà lọ́jọ́ kan ìjà kan wáyé láàrin èmi àti ìyá rẹ. ọkọ tó fẹ́ mi láyà ìlà ìṣe kólékólé ọkọ tó fẹ́ mi láyà ìlà ìṣe dánadáná o orí yóò fún mi lọ́kọ̀ ò máa ní ọ̀hún o ojú ẹlẹ́gàn o. ayawegelengenge lójú ẹlẹ́gàn àyà àsúnbàtà kẹrẹrẹ. olórí burúkú olòṣì akọ́bá ní ni sọ gbádùn sí ọ̀rẹ́ ọ. àárẹ̀ ń sí àwọn ilé yín. sóòrí tí mo gbé karẹ́kọ̀ tó sọ. ọkọ tèmi ò ní jẹun. irọ́ ni ọ̀nà pálẹ̀ tèmi lèmi ń dáná fún. sórí ẹ̀ ṣé ìwọ yóò sì dé ogún bẹ̀rẹ̀ lónìí. ó sọ apẹ tèmi kalẹ̀ lórí iná. ó tún forí jóná o. èmi ọmọ fún ọ. sórí rí òbúrú sọ́tún jẹun lórí rẹ lónìí. ìwọ gan bẹ̀rẹ̀ sọ mọ̀ pé ó bẹ̀rẹ̀ èmi gan wá wà lé fún òní. ǹjọ́ ní náà lájọ ẹ̀mí rẹ̀ gan ọjọ́ náà tán bí owó ni lónìí fọwọ́ fọwọ́ ti sọ fún ọ pé ń gbọ́ ọba ṣe tẹ́ níjọ wọn bá ti fẹ́ ní wáyé ẹ mọ̀ ṣe gàlẹ́gàlẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ di ọ̀pọ̀ lọ. torí ilé ìgbẹ́mi rẹ jọ kò sí ọjọ́ méje nìyẹn ìbọnú rẹ nígbà bá di ọjọ́ keje wọn wà á lọ tọ́ra tí wọ́n wà á lọ wọ́n wà á sọ̀rọ̀ lọ fún ẹ. ẹsẹ̀ ìgbọ́kẹ́ mọ̀ ń pè yín ni àbí nǹkan mi kọlù yín ni. kí ni sẹ́yìn nìkan sẹ́yìn nìkan sẹ́yìn nìkan ni. Hmm, ó ti akúnlẹ̀ sùkẹ́ ṣíọ̀ ẹ wẹ́lẹ̀ lè sun rẹ̀ bá ta yìí lọ́wọ́ bò jẹ ni tìyí kọ́ sẹ́yìn nìkan ni lẹ́ ń bẹ ládùúgbò ni àbóṣe jẹ́ pé ẹ̀yin nìkan lẹ́ẹ̀ mọ̀ ọjà lójoojúmọ́ báyìí. nígbà tẹ́mi wá gbé sùkánná tí mo tí mo tí mo gbé sùkánná tó wá sọ́sù tèmi kalẹ̀ láì tí ì jiná lọ́ba sọ ohun tí mo gbé kalẹ̀ lọ́ba sọ kalẹ̀ lórí iná. lọ́wọ́ náà sì sọ mi rẹ̀ kalẹ̀ ẹ mọ dùn pò nu eléyìí ló ń sọ wa mọ kò ọ̀rọ̀ sọ kò sì mọ gbé kalẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ò sì lè dùn mí. balẹ̀ ìwà ẹkú mọ̀ pé mi ò lápọn ó sì gbé kaná ẹni ti sinú sèkò sí tọ́tí oògùn yẹn mo sì sọ́ọ̀sù rẹ̀ kalẹ̀ wọ́n ní gbọ́mi oúnjẹ sí kaná tí ké sí náà nọ́fà tó tún dé sisi tó sórí. ni ó. ọ̀rọ̀ tó rojọ́ nu. ẹ wò sẹ́ rí ìbálẹ̀ mi sẹ́ ń gbọ́n tí ń sọ. ó lè sí o ó lè sí èmi náà sọ̀rọ̀ lórí kan kí ni ṣe yí bá wọn wọ̀nyí. àwọn sọ̀rọ̀ lórí kan ni àwọn àgbà yàgbọ́ òfò tí wọ́n ti sí ilé tí ẹgbẹ́ wọn yẹn náà ni wọ́n sọ̀rọ̀ lórí kan sí èmi náà sọ̀rọ̀ lórí rẹ̀. sẹ́ẹ̀ mọ̀ náà àbí ìkẹ́kọ̀ọ́ kí ni ṣe ó sẹ̀sẹ̀ máa yàn ní ọkọ fún wá pa àṣẹ. èmi ọjà kẹfẹ lérí ibú rẹ. èmi ọjà dákẹ́ fún wọn náà. aláàbò ẹgbẹ́ pàṣẹ. aláàbò pàṣẹ yìí. bí ọkọ ìyàwó èmi ni mo fẹ́ èyí méjèèjì wọnú ilé etí mo bá sì wí ẹ gbọ́dọ̀ tẹ̀lé. ẹ gbọ́dọ̀ tẹ̀lé mo fọ́rọ̀ ẹnìkankan mọ́ mo fọ́rọ̀ ẹnìkankan yín gbọ́ mo fẹ́ sọ̀rọ̀ kí ni ṣe yín rí ah, ṣé ẹjẹ́ bí ọmọ èké ni àbí wàhálà wo lẹ kóra yín sí wọ̀nyẹn yìí ẹ wò ẹ má pa èmi o ṣé ẹ ti gbọ́. ẹni tí ẹ bẹ̀rẹ̀ ẹni tí ẹ bẹ̀rẹ̀ ó ní ká ẹbẹ̀ ó ní ká ẹbẹ̀ tó o ọba ti mọ́ra rẹ̀ lọ́tà yóò mọ̀ tẹ́ ní gbọ́dún yóò sì mọ̀ ká èmi ọ̀ mọ̀ tẹ́ ọkọ̀ tẹ́ oníkan lọ́jọ́ yàrá pẹ́ bẹ́ẹ̀ ni ọkọ̀ fún ọdún ìlọ́jọ́ yàrá pẹ́ ṣé ẹ̀gbọ́n ní ní ọjọ́ ìyá ọkọ bí ọwọ́ fúnra wa ní àti ẹ. ọyọ ìyá kò lásán ilé ìwé kàkà. irú kí lè yí Olódùmarè. ó sú mi ó sú mi a èyíká ilé rí wo. ẹkún àwọn tí ní èso ẹkún tẹ ẹ sùn sùn sùn tẹ ẹ ní rí yàrá yín dákẹ́ ẹjà lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta ẹ wá fòjò owó yìí títí títí àfìgbẹ́ fi para yín lọ́kọ ẹ wo ní tí gbogbo wa fẹnu kò sí pátá òní látàlẹ́ yìí kẹ ẹ kó ẹrù yín tó fúyẹ́ àti tó wo tọmọtọmọ kẹ ẹ kókò nù lé wa kẹ fi lé wa lẹ tọmọtọmọ. olórí ẹbí ẹ̀yin àgbàlagbà lẹ pé adìẹ ò ní kú ká dẹyin ẹnu àti pé nígbà míì nínú kòkò dúdú ẹ̀ẹ̀kọ́ funfun a máa jáde ńbẹ̀ ẹni ọba ní ajá fún wọn gbèdéke nígbà àwọn ọmọ wa bá tó wọn tó tó gbà ká gbọmọ kúrò lọ́wọ́ wọn ẹ̀yin dá o. ẹ̀gbọ́n mi gbàdà obìnrin tí ò bá sùn ọmọ rẹ̀ ò lè da ẹja mọ ilé wọn lọ tọmọtọmọ. ẹ dákun ẹ dákun tẹ̀lé ẹ náà. kí ni òdiwọ́n ah, ti sẹ́nu dúró náà ṣé kí àwa náà kásùn yín lọ́gbọ́n lẹ̀ ń fẹ́. àbí ká sì fi ilẹ̀ sínú ilé wa kẹ́ ẹ tún lè pa àwa náà bẹ́ẹ̀ ti pọ́pọ́ yín. ẹni tẹ́ ẹ palẹ̀ ń wá ẹ dúró náà àbí Sànúsí eré rẹ gbé. èmi ò lè ṣúkú pọkọpọkọ o lẹ́yìn ọmọ méjìlá. ẹni eré rẹ bá gbé lókù ẹ jẹ́ wọ́n máa lọ kí wọ́n máa lọ léèbò míì kí wọ́n lọ rẹ̀ pa lọ́mọ wọn bò mí. àwọn èrè àwọn olòṣì àwọn òpònú ayírada. Ah, ẹ wọ́n lọ. ìwà jẹ́ ọkàn fún mi pé ah, mo pàdánù ọkọ kó tó lé mi kúrò nínú ilé. mo wá pinnu lọ́jọ́ kan mo tún lọ a tún bẹ̀rẹ̀ ìjà gẹ́gẹ́ bí ìṣe wa. màmá màmá wọ ọdẹ yìí ni. lẹ́yìn ọba wa dá olóhùn kan. èmi àwọn àbá ọ̀nà tó. oṣù rẹ tó lẹ́nu. èyí bá ọ̀nà tó bí owó. ìdíje tó kọ́ bá mi. àti bí wọn bá ti lẹ́nu mo ti ní máa nà lọ́nà kò rí. èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ. tí wọ́n bá bí ọ̀dà tó bá gbọ́ ọmọ ọkọ ni ó ti wọ ìsọmọ àlè wọ́dúró dèmi. wọ́n èmi rẹ méjì àgbọ̀nà kan ni ó ju ọlọ́mọ òfò láwà gbọ́ ọba tí pátì ti ń bọ ọ̀fà tí mo pín ọ́lẹ́ mi mọ́ ọ̀dà mi náà bọ́ òní mi lọ òní ọ̀dà sí ọ ó yọ̀rọ̀ pé mo bá kú lérè ni. dákun náà kí lọ wá fẹ́ ṣe. àlọ́ ní ilé mi rẹ̀ ọ̀nà tán bí owó. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. ọmọ pé yìí sá ọ. má tọ́ mi kẹ́kẹ́. yìí sá ọ. alójú ọlọ́mọ òtó lè mi rẹ̀ lọ. má tọ́wọ́ mi lẹ́nu o. títí táàtì náà tọ́ bí owó. má tọ́wọ́ mi lẹ́nu o. lórí títí mi ló ti náà tọ́ bí owó. ọmọ ọdún ọmọ tèmi bá orí ọmọ mi bọ́lẹ̀ fún wọn orí ọmọ mi bọ́lẹ̀ fún wọn àtọ́ ọmọ ìrànà mo ti sáré lọ́nà. ọdẹ òsì wọn ti níbi kẹrin ló ti máa pàdé ọwọ́ mi ọjà bá ọba tó gbangba sùn lọyẹ dìde. ìdí bá ọba tó bọ́ bá jọmọ ọkọ ni ó ti wọ ìsọmọ àlè ọmọ lérí lẹ́ka mo ti lẹ́mìí rẹ̀ ọ̀nà tán bí owó ni ọ̀yá dìde ńlẹ̀ ìgbẹ́mí rẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àṣẹ̀ṣẹ̀ ìjà kan ni a tó bẹ̀rẹ̀ kejì dìde. a ní òdìdé ńlẹ̀ dìde bọ́ bá tó ìwọ olórí burúkú ni ẹ bá ni ọ̀ lẹ́nu kò lè ìwọ òṣèjì ni kọ́ má bà kú lẹ́mìí rẹ̀ ọ̀gbọ́n tán bí owó náà gbà pé eyín mú jàbẹ́ lọ olórí burúkú dìde. bàbá bá ń jà bíi kakú kọ́ dákun dákun dìde dìde à mo gbé. mo gbé o. ọmọ mi dà ọmọ mi o àmọ́ dáràn ọmọ mi o. gan-an ló ti ṣẹlẹ̀. ògbóńdókò ògbóńdókò ni bẹ́ẹ̀ ni ibẹ̀ láti jàjà náà náà lọ́hùn. èmi ni ọdẹ tó yin ìbọn náà mo yìn n ò rẹ́ran tí mo fẹ́ pa. tí wọ́n sọ pé ọmọ àwọn. òun ló bí ọmọ yìí gẹ́gẹ́ bí a ti ń wò. ọ̀rọ̀ ti ọ̀rọ̀ ti ọ̀rọ̀ ti bù sí báyìí kẹ̀sì máa wo ṣé bó ṣe wà yìí ìyàwó tèmi tí mò ń fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni èmi àti ẹ̀ láàjọ ń fẹ́ra wa tẹ́lẹ̀ èmi wá mú ọ̀rọ̀ ẹ̀ mú lọ sí ọ̀dọ̀ bàbá kan tí àwọn náà máa ń tọ́jú wa wípé ìyàwó tí mo fẹ́ fẹ́ ni. lábàájí ìyàwó àfẹ́sọ́nà rẹ tó sọ yìí kẹ́ni gbórúkọ ẹ̀. ṣe kẹ́mi ni bàbá ṣìkẹ́ mi òkú oríire odù tó jáde fún yìí odù dáadáa ni bẹ́ẹ̀ tó túmọ̀ sí pé bẹ́ẹ̀ bá fẹ́ra yín ìgbà ó dẹ̀yìn lọ́rùn àwo dẹ̀yìn ó lè kódà bó bá ti ń kúnlẹ̀ báyìí tí ń burúkún ọ̀tàn kúnlẹ̀ náà fi tòsí dìde lẹ́yìn tó túmọ̀ sí wípé ọmọ òní wọ́n lé yín ọ̀kẹ́dẹ́ yín ò ní gbọ́dọ̀ kọ́ yá gan-an ọmọ àwẹrẹ nílé aládì ọmọ gidi ni o kódà ọmọ alálùbáríkà ni oríire díẹ̀ yóò sì rántí ẹ èyí tó fi hàn yí pé ìràwọ̀ yín papọ̀ ìràwọ̀ yín papọ̀ kódà bọ́mọ náà bá ti dọ́dọ̀ rẹ kódà wọ́n ẹgbẹ́ yẹ ẹgbẹ́ báyìí lọ bá bù tó pè níṣẹ́ yóò sì máa dowó mọ́ ọ lọ ọmọ aláàsìkè ni ọmọ gidi sáàmù ni ṣùgbọ́n kinní kan wá bàjẹ́ ò jẹ́ o apá ẹkùn ojú tán lọ ṣùgbọ́n wá wà ní ọ̀rọ̀ náà ṣùgbọ́n wà ń bẹ̀ ṣùgbọ́n tó wà ń bẹ̀ ni pé bọ́mọ náà ṣe lọ́rọ̀ tó tọ́jú ọmọ gidi tó jẹ́ pé tó bá ti fẹ́ ọ yóò kọ ọ̀rọ̀ tiẹ̀ bá ọ ṣùgbọ́n tó wà ń bẹ̀ ni pé kò sí ọmọkùnrin náà tí ó bá ọmọbìnrin yìí láṣepọ̀ ó jù láyé ní oṣù méje tí ó fi kó bàtà odò ah. hmm. èyí tó túmọ̀ sí pé ẹ ọkùnrin yòówù tó bá bá aláṣepọ̀ yóò kú bẹ́ẹ̀ ni yóò sì kú lórí méje ó dìgbà tí ọmọkùnrin méje tó bá kú lé lórí kó tó dúró léè tó túmọ̀ sí pé arábìnrin ti jábọ́ lẹ́yìn ìyá rẹ̀ rí ah. ìwòsí ní ọmọ ìjábọ́ lẹ́yìn ìyá. bàbá oh pẹ̀lú gbogbo eléyìí tí ẹ sọ sílẹ̀ báyìí ẹni yóò kọ̀rọ̀ wa mo sì nífẹ̀ẹ́ ọmọ yìí èmi náà kẹ̀dẹ̀rẹ́ mi ò fẹ́ kú kí ni ètùtù tí a wá lè ṣe tó jẹ́ pé kò fi ní jẹ́ pé bóyá tèmi bá fẹ́ máa kú. kò ní dùn ọ́. ẹ ẹ bá ẹ bá yẹ o nǹkan bá lè ṣe sí i. Ah! Bánjí àfi ká rí ìyá ọmọ yìí o bẹ́ẹ̀ ni a bá ti fojú kan ìyá ọmọ yìí ìyá ọmọ yìí a bá sọ̀rọ̀ òkú ètùtù tó yẹ ká ṣe láàjọ mọ́ tọmọ náà bá lè mú ìyá rẹ̀ wá ìyá ni wọ́n sọ fún tó bá ti lè ṣe ètùtù wọ́n parí o ibi ọ̀yẹ̀ lórí yín ṣùgbọ́n láìsè yìí sí ọ sí ní tá a lè ṣe sí o mọ́ rú lóògùn ẹrù o kò sẹ́ni tí ọ̀rẹ́ rù tọ́rùn ò ní wọ̀ ọgbọ́n kò jù bẹ́ẹ̀ lọ. wọ́n á sọ fún mi pé èmi àti òní fẹ́ra pé ó ti jábọ́ lẹ́yìn ìyá ìyá lẹ́yìn ìyá rẹ̀ rí pé kí wàhálà rẹ̀ tó lè parí kí gbogbo tó dẹ̀rùn tó lè pò lórí ẹ̀ pé torí ọkùnrin ọmọ kú ọmọ lórí ni pé kò sí ni tọ́kùnrin bá ti lè bá a lò pọ̀ gbàjọba ti tó sùn méje pé òní yẹn máa kú ni wọ́n ah, wá ní kí ni nǹkan tá a lè ṣe sí wọ́n ní àfi tó bá jẹ́ pé ọba a bá fi ojú kan ìyẹ́ ẹ̀ níjọ́ tí mò ń ṣàlàyé fún òfin abalẹ̀ ìgbó kan dá sí bínú ó da gbogbo ẹrú bí mi náà ṣe dákẹ́ nù. ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ wọ́n là kún jẹ̀nà sọrí ẹni ó sọ pé kó gbé kó wáyà ẹ̀ wá kó pa irọ́ alálàájà ẹ dákun ẹ lè mọ ibi tí wọ́n rí bí ọmọ wọ̀nyí sí mọ̀ dáadáa. tẹ ẹ bá débẹ̀ ẹ dábẹ̀ mọ̀. ah inshàlá pẹ̀lú ògo náà. ẹ dá yìí bẹ̀ mọ̀. mo dá mọ̀ bá dá mọ̀. tẹ ẹ bá ti dábẹ̀ mọ̀ ìṣòro wọn ti dópin. alihamudulilayi alihamudulilayi. ìyàwó ó dópin ìyàwó ó ní iṣẹ́ ìmọ̀ nípa ẹ̀. wọ́n kọ́ sẹ́ ẹ̀ wọ́n ti dáhùn. ẹ dúró ẹ dúró ọ̀rọ̀ rẹ o ẹwà tí ọdún tí ń dín rọgbọ́n yìí kiri láti bí ogún ọdún sẹ́yìn kò sẹ́nìkan àfọmọ yìí nìkan ọ̀rọ̀ rẹ̀ wá yanjú nìsín ọlọ́mọ ó gbọ́mọ lọ́wọ́ mi eré tèmi gan dà lórí ọmọ yìí nìsín. Fátúndé Fátúndé gẹ́gẹ́ bí ẹ̀sìn tiwa táwa nígbàgbọ́ lórí a ń retí oore kankan látọ̀dọ̀ ọmọ ẹ̀ dáadáa mọ́ àyàfọ̀dọ̀ ọlọ́run ọba bọ́ ọba wa nígbàgbọ́ lágbára ọlọ́run gbogbo tó ro kan lórí àwọn ọmọ yìí àtẹ̀yí tó ro kan ti dáadáa ọlọ́run ó ṣe fún ọ Fátúndé má ronú mọ́ kọ́dọ̀ ọ̀rọ̀ yóò lọ mẹ́fún rárá bọ́rọ̀ bọ́lọ̀ ń bá ti pọ̀rọ̀ ẹ̀dá kéèyàn gbà bẹ́ẹ̀ àbọ̀rọ̀ mi ò yọ Fátúndé yọ̀ọ̀dà àdúrà yìí. àmín àmín. ẹ ẹ ṣe alájí iṣẹ́ alájú àgbà ní ìdálẹ́ ọ̀rọ̀ ni wọ́n ti sọ sílẹ̀ ilé bàbá wa ẹ̀kọ́ lọ́wọ́ ọba kó kó tún ti ìrìn lójú báyìí lọ àmọ́ nísìn báyìí bí bá ti ṣètò tí wọ́n bá ti rí ibi ọmọ tí ẹ̀ sọ yẹn nísìn yẹn kò sí ọmọ ẹ̀ ọkọ ò ní kú lórí òun aya ò kú lórí òun mọ́. tí ẹ bá ti rọ̀ gangan bí wọ́n rì mọ́ àlè bá ń bẹ̀ mọ́ ibẹ̀ náà làábì ṣàṣẹ ó ti pín. àṣepé ọlọ́run ti ọlọ́run ti ṣe é mi ọlọ́run ti ṣe òní ẹ̀ ṣe bó ṣe wà yìí bó èmi àti ẹ̀ lájọ ń fẹ́ra wa òun ìyàwó ẹ̀ tó ń fẹ́ ni o àmọ́ nígbà tí ọ̀rọ̀ ti rí báyìí nísìn bàbá kan náà òun ló bí àwọn méjèèjì ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ rí i pé wọ́n lè fẹ́ra wọn èmi àti ṣìkẹ́mi ìyàwó àfẹ́sọ́nà tèmi ni tẹ́lẹ̀ àmọ́ nítorí pé òun jẹ́ ọ̀rẹ́ mi torí mi mi lè fẹ́ ọmọ mi lè bá ọkùnrin kankan ṣeré àmọ́ torí pé òun jẹ́ ọ̀rẹ́ mi àti jalè lórí mi ò dẹ̀ fẹ́ jẹ́ kí mi àti ẹ̀kọ́ rẹ̀ mo fi filẹ̀ lẹ́pẹ́ kó máa mi la nígbà tó rọ̀ ti di báyìí bàbá kan náà ló bí wọn ìyàwó ti àfẹ́sọ́nà ẹ̀ tó ń fẹ́ òun ni. ẹ jẹ́ kí n sọ̀rọ̀. Ah, o tún ti bẹ̀rẹ̀. lọ́wọ́ ló fẹ́ sọ bí mo ti sọ̀rọ̀ ní ẹbẹ́ mi ẹ̀ má jẹ́ kó sọ̀rọ̀ bàbá ẹni kó má sọ̀rọ̀ torí tọ̀ náà ẹ aláàjì ẹni kó má sọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ̀rọ̀ mo ti gbà pé kò máa fẹ́ àbúrò mi ṣe kẹ́mi. torí ọmọ bàbá kan náà ni. ṣùgbọ́n èmi ò lè fẹ́ Tọ́lání. kí ló dé. Tọ́lání ò lọ mi ó kàn ń gbówó lọ́wọ́ mi ni. Ah. òrò tó ni jó ní lọ́wọ́ fẹ́lifẹ́li òun lè fi dá fẹ́lifẹ́li àìní sùúrù ló jẹ́ ọjọ́ ní lọ́wọ́ fẹ́lifẹ́li òun lè fi tọ́lé ọlọ́dà òrò tó ń jò ní lọ́wọ́ fẹ́lifẹ́li òun lè fi dálé ayé àwọn ohun irú tó ń gbóná fẹ́lifẹ́li. ẹ máa kẹ́kọ̀ọ́ lọ́dún máa rè ẹ̀kẹ́ pátáyé rọ̀bì àgógó òun ló ń sọ̀rọ̀ ẹ̀dá dayọ̀ tó lè mú káyé ẹ̀dá tó rò ó bínibíni. ni ìyẹn ogún ọdún bó ṣe ń jó ní lọ́wọ́ fẹ́lifẹ́li àìní sùúrù ló jẹ́ ó jó ní lọ́wọ́ fẹ́lifẹ́li òun lè fi tọ́lé ọ̀làdà òrò tó ń jó ní lọ́wọ́ fẹ́lifẹ́li òun lè fi dálé ayé àwọn ọmọ irú tó ń gbóná fẹ́lifẹ́li. ẹ má kẹ́kọ̀ọ́ lọ́dún máa rè é ẹ̀kẹ́ pàtàyé rọ̀bì àgọ́gọ́ òun ló ń sọ̀rọ̀ ẹ̀dá dayọ̀ tó lè mú káyé ẹ̀dá tó rò ó bínibíni. mi ni ìyẹn ogún ọdún bó ṣe ń jó ní lọ́wọ́ fẹ́lifẹ́li àìní sùúrù ló jẹ́ ó jó ní lọ́wọ́ fẹ́lifẹ́li òun lè fi tọ́lé ọlọ́dà òrò tó ń jó ní lọ́wọ́ fẹ́lifẹ́li òun lè fi dálé ayé àwọn ọmọ irú tó ń gbóná fẹ́lifẹ́li ẹ má kẹ́kọ̀ọ́ lọ́dún máa rè ẹ ké pátáyé rọbí agogo òun ló ń sọ̀rọ̀ ẹ dáadáa yọ̀ tó lè mú káyé yẹ dá tó lò ó bínibíni.